owó tẹ lọ gbà ń lọ gbowó. mọ́mí àgbowó. àgbàlagbà ń parọ́. movement. it's not just notorious it's so popular. mo fẹ́ kẹ́ erase anything that has to do with Kenegbe. ẹ kọ fara kí ni if you move it. tó bá move màá kíkọ da orí ẹ. if you do ẹyin àmọ́ ìbọn fọ́ orí yín. ẹlẹ́dàá mi ta ni mo ṣẹ̀ tó lè bá ń bẹ̀ẹ́ kó dáríjì mi. ẹ lọ fọkàn yín balẹ̀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 àpáta gbìtì. olórí ọkọ bàbà gẹ́gẹ́. bòkè ó wọlé ìní ìlú mara yẹn. <laughs> èmi ni kélégbé èmi tí baba ńlá kú bàbá ẹnìkan ò lè gbé èmi kélégbé tí ò ṣe é para wẹ̀ mi tìrìtìrì jáwọn lẹ́yà láàrin ìlú tí ń dẹ́rù bọmọdé àtàgbà olùgbẹ́mọgbẹ́ o olùgbẹ́mọgbẹ́ o ìbọn mi dà for the first bó ti fojú kan wà ní èyí o ti fojú kan kó àtàrùn nìyẹn o. Ah. ikú kan gbọ́dọ̀ palẹ̀ ilẹ̀ yẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìwà lọ́mọ látọ̀ká ara ìrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ láti lọ jìnnà ìwájú lọ ká foró sí ti bí pani ẹ̀yìn là kékeré fìjà tiẹ̀ sí kó tó di pé yọ This is not accepted. The only informant tí a Only, láìlé òun ni ẹ ti ìwọ dojú ìbọn kọ èmi sẹ́mi tẹ́mi morúkọ tí mò ń jẹ́ ọ̀kadì máa ń lórúkọ tí wọ́n ń pè ìbọn òkùrù pàjì kan lórúkọ tí wọ́n ń pè ẹ̀tù oṣù lọ́wọ́. ìwé mi náà kò ṣọmọdé ẹ̀ mo rí àwọn extra things tí dáadé ẹ̀ kó wá bíi diamonds bíi gold. góòdì tó kù sílé gan. àárọ̀ inú ẹ̀ ṣẹ́gbẹ́ lọ báńkì. kò ní bá yàrá yà yín o ṣọlá ẹbí kú ni yín àwọn wá láti wá gba góòlù ẹ̀yin lọ́gbẹ́ góòlù lọ sí báńkì kí ló ń gbé àpò kí ló wá ń jà lọ́dọ̀ báyìí. báyìí kò ló ṣe sọ báyìí kò ló ṣe sọ. ọlọ́pàá ẹ ti bá mi lọ́mọ. èmi kọ́ èmi kọ́ kélégbé ah! ni kélégbé ló pa ọmọ yìí yes investigation tá a ṣe ó jẹ́ ká mọ̀ wípé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 sórí bàbá tó bí mi lọ́mọ babaláwo. ẹ̀mí kélégbé tí ò ṣe fara wọ ẹ̀mí jìnnìjìnnì jáwọn láyà láàrin ìlú tí ń dẹ́rù bọmọdé àtàgbà n kó jìnnìjìnnì bóra mi. olùgbé mo pe o olùgbé mo pe o ogun o ogun o ìbọn mi dà o. <laughs> Coming soon on Okiki Premium TV. Ogunyepo! Ogunyepo! Ajídépọ̀ o tó bá ṣe pé bàbá rẹ ògùn dáre ló bá bí ọ lóòótọ́ jẹ́ rí ọ. èmi wọ́n yẹ mo kẹ́rù ọ̀fẹ́ kan. wọ́n jẹ́ ojú ọ wípé orí fífẹ́ yóò mú orí fífọ́. Ah! lọ wí fún wọn lé yín sọ pé àti ìran rẹ àti tògúndépò lóyún mú mi lù yọ. ojú mi ti pọ́n mo fẹ́ kọ́ mọ̀ wípé n ò fògùn ńlá kóró. ó gọ bàbá rẹ ògùn dárí gọ. èmi ọ̀pọ̀ lẹ́nu. Ah! èmi ajífa onígbò rágbìjì láti kẹ́lẹ́ orí omi tí dẹ́rù bá. èmi ti kẹ́nu gbókèrè wà lọ́dẹ tí mo yá kọ́tò tí gbogbo wọn yá. ọba ni mò ń ṣe èmi nìríjú àwọn òòṣà lórílẹ̀. wọ́n ní akíndí ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ jẹgbọ́n. mo fẹ́ fi tí mo fi ń jọba hàn. kí ni wọ́n sọ tèmi fún ẹgbàá mi o mo ti ọba ó ti pa. ẹni ọba pààyàn pípa ni wọ́n pa. òkè giriwo dológì ní ló kẹrin awọ ọmọ lè sọdẹ ẹ dọ̀bẹ̀lẹ̀. èèyàn tó bá bú mi lẹ́yìn mi ìfàlókọ́. ẹ ń fi ẹ̀sùn kàn mí ẹ pé mi pa ọba. níwà lóye. ọ̀wẹ̀rẹ̀ aráwọ̀ dáná ògúnnú akasabarapọ̀ ọmọ kélébé. ibi mo kàn jẹ́ kábíyèsí ní òní ìfẹ́ rẹ bẹnu ọkàn mi. síkọ́lá lọ́kàn. nǹkan ayọ̀ lẹ́yìn o. ẹ̀kẹ́ ni gbélérú òpó ni kì í jákòdì àgbà ó yẹ. gbogbo ògbésẹ̀ gbogbo ẹ̀ ni mo ti gbé lórí ìyún adé o àápò òkè ìrajà o. ìyún adé ọmọ ọba la ó ní bẹ lórí ìrọbí láti yẹjọ yìí. ọmọ ọba ò bímọ. ọmọ ọba ò bímọ tí ò ní nílà. ọ̀rọ̀ bíyàwó ó yí àwọn baba yìí bá sùn ẹ ṣe bọ́lẹ̀kẹ̀ lulẹ̀ odò tó bá gbé gígùn òde farare sàn ìwọ náà ti fàkó tí lọ rí báyìí kò ní jọ gbádùn oorun. kòkò tó gbé ọdẹ mọ́lẹ̀ ló tó fi dẹbọra lónìí olónìí náà ni wàá dán padà ṣáájú ilé ọ̀hún. mo fẹ́ lọ rí gbogbo kò ní. Ah. èmi ló sàtìmọ̀ tàmọ̀ gidi lọ́gbẹ̀ẹ́ tó. Ah. ìjọ mẹ́kẹ́ bá fojú kan dígí ọjọ́ náà ní pẹ́lẹ́dà rẹ̀ pàdé. ìrọ̀ ni ìrọ̀ ṣe é wọ̀ èmi gẹ́gẹ́ ló ṣà. Coming soon on Okiki Premium TV. I wọ́n ṣẹ̀rùbá ẹ́ hmm. wọ́n máa ń ṣẹ̀rùbá wọn olówó làgbà wọ́n máa ń ṣẹ̀rùbá anybody ó ti yẹ gbà pé bó ṣe ń ṣẹlẹ̀ wọ́n náà ti mọ oríṣi tí mo ṣe wá gẹ̀rẹ́ burú ẹ̀ mọ́ bí sórí èmi tó ń wò yìí èmi gangan ni wọ́n pè lólówó làgbà ohun tó wó bá ṣe ti ọ̀run la máa gbé orí wọn èmi mi èmi gangan lọ́rẹ́ ọ̀rìn òjòjú tó sọ fún mi pé ní ìgbà tí àwọn sotú tí wọ́n mú máìlérù àtúndáre òun ẹ̀rìn òjòjú ni wọ́n pè wọ́n dẹ̀ rìlíìsì wọn fún one time owó ló ń jẹ́ bẹ́ẹ̀ mo lówó lọ́wọ́ àdẹ̀ tọ́jú ẹ̀ wò mi ò fẹ́ fẹ́ bí àwọn ọmọ tiktok yẹn o èmi fẹ́ fẹ́ gidi gangan bá ṣe ń fẹ́ ènìyàn torí àrẹwà gidi ni ẹ́ so ti yẹ mo fẹ́ jẹ́ kájọ kú sórí twitter kájọ máa tweet lọ <laughs> ẹ́ mo like ẹ gidi gan ọlọ́run ọba ń gbọ́ kò sí wàhálà bọ́bọ́ má wọ ìlú mi ò dàgbà àmọ́ ṣe fi gbogbo ibi tó bá ní kápẹ̀ rẹ́rẹ́ lọ ká ṣe gbogbo ẹ̀ láwọn máa ṣe ìwọ̀n ṣàtúnṣe. kò sí burúkú dànù ṣó ya wèrè ni ṣó o bá yí ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ pátápátápátá olówó làgbà nìkan kan olórí burúkú ọmọ kékeré ni. ẹ̀rọ ni tí wọn bá tó sì ya wọn lè bí ẹ. olórí àbá ibi lẹ wa. afa o ba mi mo rí bẹ ṣe ń bá àwọn ọmọ yẹn kó náà. olómi bí ṣe ń bá ọmọ yẹn kó. o jẹ́ ìrí ẹ̀ náà. lórí burúkú lọmọ yẹn mo máa láìpẹ́ lọ. Ah, ah, olówó la gbà. ọmọlé wọn. ọmọlé wọn. ọmọlé wọn. ọmọ bàbá yẹn. àfọwọ́ finish yẹ. a ṣe kíni. sọ̀rọ̀ àfọwọ́ finish sọ̀rọ̀ ọmọ yẹn ọmọ yẹn fari kò ṣe kékeré. orí dòmùdò mórí pùrùpùrù. orí kíni. kò tóbi jù kò sọ́ra jù kò lọ́yàn jù kò nídìí jù gbogbo ẹ̀ kan mọ́ ń bẹ́ síbẹ̀ ni. <laughs> tìǹbà kọ́kọ́ mú wọn. wọ́n pè mí o wọ́n pè mí o wọ́n orí ewé ijó omi ni wọ́n ti sun oorun ẹ ìyá àti bàbá ẹ ààrẹ ò balẹ̀ olóṣì ọmọ yìí ti bá mu ti bá kún ti bá kọ́kọ́ mu báyìí èmi ò ṣe pé kínní èmi tírí mi ni ti máa nù kẹ èmi dára ti sán tí n bá kọ́kọ́ mo bá máa kún sọ̀tún máa kún sósì máa wá yọ yọ yọ yọ máa rò ó. má ṣàbíṣe ṣé mo ń wo àwọn nǹkan kan tí mo lè fún màbẹ́sẹ̀ látọ̀la lọ pé owó tó wọlé fún wọn ti bá àwọn tó sọ̀rọ̀ tó wọ́n ti sì wo kọ́tẹ́sì lé ọlọ́mọ jẹ́ káyé lábúrú tọ̀pẹ́ nínú àwọn ọkọ ọmọ mi tí bọ̀ ọkọ àṣàbí tí wọ́n máa wá ẹlòmíì dẹ́ pé níjọ́ tó bá ti wà náà ló máa wá mọ́ tí àwọn àṣàbí bá bí wọn wọ́n sì kàn wọ́n sì kankan ní ọ̀dọ̀ wọn wọ́n sì lọ sí èmi wá rò pé káàtì gbogbo ẹ̀ kún perfect wọn á lè má sì lébò nìkan bá supervise wọn dáadáa kẹ́ ń ṣe gbogbo ẹ̀ kún nẹ́ẹ̀tì gan. ẹ náà ṣáṣàbí lòun mọ̀kọ̀ bọ̀ wálé ni. ṣé ṣe bá mi sọ ṣé bèbí ní sọ mi tí ó lọ fún un èmi tẹ́ pé ńgbà mo bí kékeré mi mo ra fúdù tó ń lọ sọ fún mi pé irú fúdù báyìí ni ra fún mi èmi ń sọ pé ilé ọkọ tí ó lọ rèé. ẹ̀yin lè fẹ́ fi lọ́kọ̀ fún ara yín. tọ́ọ̀mù àkànjí ni. ṣé èyí tí ìyẹn tí wọ́n kọ́lé mẹ́ta sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣóhun ni. yẹ́sà àkànjí ló pẹ̀lú close ẹnu ẹ. kí ló kàn mí láti close ẹnu mi ìbéèrè tèmi béèrè ni kẹ̀dá mi lóhùn ẹ jọ̀ọ́ ṣé àṣàbí gangan fúnra rẹ̀ ló sọ fún yín wípé àkànjí lòun fẹ́fẹ́ ló mú wá fún yín. ìyá àṣàbí. ẹ ẹ tó bá tiẹ̀ bí yín léèrè wípé ẹ jọ̀ọ́ ẹni tó fẹ́ fọmọ yìí ṣọ́lá jọ sọ ẹ fẹ́ ba yí ẹ̀jẹ̀ àbí ẹ fẹ́ kó yan ìfẹ́ fúnra rẹ̀ ẹ̀yin lẹ fẹ́ yàn fẹ́ lé lọ́wọ́ ìfẹ́ ikú pa ni lẹ fẹ́ yàn lé lọ́wọ́ kí ló dé tẹ̀ ń wò wá náà. Ah, wá ọ̀gbẹ́ni tí o ti rí ìfẹ́ owó òòrì ni ìwọ gan gbà tí mò ń fi ọ gan ó ní tó wò mọ́ mi la fine boy ní mí nì. nígbà tẹ fine boy tí mo fẹ́ yín ìwà wa bára wa mu ni ọ̀rọ̀ wa jọ yéra wa ni. ìyá sàbí fúnra ló fẹ́ nu ara ẹ̀ sọ pé ó rẹ̀ ń tọ́kọ làtọ̀ fine rè èmi ó dẹ́n bá dé kọ́ má fẹ̀mí ó kù ni. ó dáa kò burú mo ti gbọ́ ṣé bẹ́ẹ̀ mi lè ní sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ wá jẹ́ káṣàbí sọ pé dandan àkànjí lòun fẹ́ fẹ́ fúnra ra ṣé bẹ́ẹ̀ mi lè mi fẹ́ nu ara mi sọ pé ó fine mi rẹ́ni tó kọlà tó fine rè àbí àbí ẹhẹn ebi gbà yẹn ò dẹ̀ tí gbogbo sojú kò tí ì máa gbójú sókè báyìí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. sọ pé ngbà yẹn báyìí tí ẹ bá ní kó lọ kó kiri abọ́ àjàṣe tí wọ́n ń tà wá tó fà bọ́lẹ̀ tó sàwárí wá bá mi tó gbàgbé ni. ẹ fi ọ̀rọ̀ sílẹ̀ ọ̀rọ̀ yẹn kọ́ là ń sọ à ń sọ̀rọ̀. sọ pé ọmọkùnrin kan báyìí bá lo tí mo máa lé ọkì máa ń bá rẹ tí mo fi lé bá lò ń gbà náà ni mo lé pa. Mm. sọ̀rọ̀ rántí. bó bá rí bẹ́ẹ̀ gbà náà ó wù mí mo wù ẹ́ ni ẹ jẹ́ ká ṣàbí fúnra rẹ̀ kó wá fẹnu ara rẹ̀ bí mi sọ wípé àkànjí yẹn ló wù wù ẹ̀hẹ́n ìyẹn ò dẹ̀ tó kẹlẹ́ tún lè ṣe ilé wa ṣe fine for beautiful. èmi máa pèkì fún gbogbo tó ń tẹnu. ó lè torí kí ni torí kí ni. láyéláyé ẹ má lọ́wọ́ fún mi máa ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gírín. ẹ jẹ́ lọ jókòó ara yín jàre ah, bẹ́yàn bá bímọ èèyàn ń wá ohun rere fọ́bọ ni. tó rere kó làkàjì ni tó làkàjì bó ti ni full body. Ah, ó dà bẹ́ẹ̀ mo láàgì bẹ́ẹ̀ ṣe ló full body yẹn ẹ fi full body ẹ lẹ̀. full money. full money ló tún full ó full body ó tún full money. ó full money. ó dàbẹ́ kò burú ẹ jẹ́ ká ṣàbí sọ pé full money tó níyẹn ó wò. má jẹ́ bínú sí ọ tásàbí ọba ya wèrè tí ọjà fún yẹ ẹ̀jẹ̀ yáà sọ pákàjẹ́ òwò. torí kí ni. torí ìyá rẹ̀ ọba fẹ́ burú lọ́rùn rẹ̀ yóò sọ pákàjẹ́ òwò. náà mi ọ̀sẹ̀ kú wà mí ìṣirò ah, èèyàn ni ọ inú mi ló mọ bọ́ ọ̀tán mo dúpẹ́ gan mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ tó ẹ adámi kí ló fẹ́ jẹ. inú ọ̀dẹ̀ mi gbọ́n àdùn bàtà lọ́dọ̀ àdùpẹ́ lọ́dọ̀ ọlọ́run làwọn àwọn àwọn àwọn tó bá jẹ́ tó ń jẹ ìjọ ní kìnìún. ṣé akọ àbámu akọni rẹ ló máa dá abo àti sàbí àmọ́ akọ gidi ni wọn wọn jẹ àyè eh, wọn ti pa pa nìyẹn dá. ọmọ eh, onímọ̀ díẹ̀ rò pé wọ́n bá pa pa lójú ẹni ò kan pa kò jẹ pàtàkì ni ah, o pé kò jẹ gbùn ní ẹ̀dùn ẹ̀jẹ̀ kan ti pa sílẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ rí eh, ẹ̀jẹ̀ tó wò ná ṣe ẹ ní kínní ehm, abo ọ̀bọ abo ẹ̀ ìnàkí tó ti ṣe family planning. èyí tó ti rí bàjẹ́ dáadáa òun ni kẹ́ẹ́ bá mi jẹ́ bá mi wá olùwẹ̀rẹ́ ara fi yẹn ṣe ara rẹ̀ o. ah báwa sì jẹ́ pé kíni ẹ ẹ jẹ pẹpẹ súpù egbére. egbére eh. egbére tí wọ́n ní wọ́n gbẹ́ ní ẹ̀ta rẹ̀ ní egbére ní. ara kan eh. ó ṣe pẹpẹ súpù ẹ̀mẹ̀ ní ẹ jẹ gbọmọ ẹ̀mẹ̀ ní. sọrí nígbà táwọn sontú tí wọ́n mú máìlérù àti dáre èmi ẹ̀rìn òjòjò ni wọ́n pè wọ́n jẹ́ lílé sí wọn fún mi one time dáre eh, àti máìlérù wọ́n wá jẹ one point two million dollars wọ́n wá fún èmi ẹ̀rìn òjòjò ní túbẹ̀ mo wá wí fún ọ pé dáre ìbẹ̀lẹ̀ mẹ́kú sí sórí ọ̀rọ̀ tí mo sọ tán yẹn ìgbà tí wọ́n jẹ pẹpẹ ṣùpù ìpele ni wàhálà yẹn ṣẹlẹ̀ sí ẹ̀rìn òdòdó ìdí wà fúnjà èmi ò ní jẹrú yẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá rí àgbàdú àgbàdú gidi kan bá mi ṣe ní pẹpẹ ṣùpù kan wà rà eh, pẹpẹ ṣùpù kan wà rà búrẹ́dì lọ́ọ̀gì sàárín yẹn. ní ìdí wọn máa mú lẹ́yìn yẹn ni àbílẹ́pọ̀ ní ọ̀nà ọ̀pọ̀ wọ́n ti pé bí ṣe bí skul ràn lọ́wọ́. ẹ bóyá ó bímọ bóyá ó ṣe family support ní ọkàn mi bójá kọ ni bójá bo ni kán ṣàmú láàyè kan dẹ kán ti ṣe gbogbo ingrid pẹpẹ sóògùn kankan jù síbẹ̀ kan dẹ bó máa tí o máa pẹ́ èyí tó bá jagun orókù yẹn ẹ̀dùn tó jagun orókù ló ń dùn. anáwó ọ̀ jẹ́ kùn. mo tún fẹ́ràn kan kọ̀ǹkọ̀. kọ̀ǹkọ̀. ẹ kọ̀ǹkọ̀ tí a bá rí kọ̀ǹkọ̀ tútù tó wá fi ẹ̀gúsí pa yí ẹ̀jẹ̀ bó ṣe máa gbé ẹ̀gúsí yẹn sórí lè bí wọ́kọ̀ àkọ́kọ́ tó jẹ́ goalkeeper nù. ẹ̀ẹ́dẹ̀wé lọ ti gẹ̀ẹ́tì ẹ̀. ànàmì tó dẹ̀ gbin ọ̀sà. ìgbín ọ̀sà tó fẹ́ pa mí ni ìgbín àbàtálá. funfun ni o funfun. wọ́n máa mọ ẹ funfun báyìí. èbó ògbìn ni o ah, àgbégbò ah. lè yùn. èbó kọ́ funfun tó máa funfun bíi funfun eh. ìgbín àbàtálá. olódùmarè máa jẹ ah, ẹni tó jẹ́ ń jọ́kìnrin àná wọ́n sọ pé kò lè sọ̀rọ̀ rárá olóbẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀. ọ̀gá àwọn ṣé ó fi àwòsàn mu gàrí. àwòsàn mu gàrí tó fẹ́ pa mí ni láwùsá tó yẹ pé téèyàn bá jẹ gan tó bá sápàyàn lórí ayé olúwa ẹ bá jẹ máa tó fi àwùsá mu gàrí combination burúkú nìyẹn àná mi àná mi mọ fẹ jọ pa mí ní mọ pé ìyàwó rẹ. ọ̀sẹ̀ jẹ́ kí n jẹ súyà àti sùúrù àbí kí n fi sùúrù jẹ súyà. <laughs> Ah, mo wà ó gbé mo wà ó gbé ayé ẹtọ́ la ayé rẹ mo jẹ́ kí n pe ìyàwó rẹ kó jẹ ìyẹn sí ọ ọtí wọn bó ti ìyàwó mi eh. yóò wà lé mi eh, wà jókòó tọ̀tọ̀ ọ̀la ọ̀sẹ̀ pánú wọn máa ń dàbà yàrá eh, ó lè fẹ́ kó o máa ṣe múra yàtọ̀ tó ọmọ kánópì. náà fi ń ta tẹ́ǹtì àbí tẹ́ǹtì wọn fi òfin ṣe fìlà. èmi ní mọ̀ ìtọ́sí torí òjò. Ah, ọ̀tọ̀ la yé rẹ̀. àkóṣe ló ń fi kánópì ṣe fìlà torí òjò ni wọ́n á sọ yẹn ní permanent umbrella ọlọ́ọ̀ máa èmi ló má tọ́jú ẹ̀yìn àná bí ṣe bìbà. mo rí wàá rí ọ̀tọ̀ lọ tó ń jọdẹ ìbá ṣe wẹ́ẹ̀dì tipa mo fẹ́ lò kẹ́ẹ́ fi ṣe wẹ́ẹ̀dì o àbí katapila. wọ́n ti ń wo pé ká lo gini tractor. Ah, tractor wo wọ́n mọ̀ rò fún oko lẹ́ ń lọ ni. àmọ́ tó bá jẹ́ tipa tọkọtẹ bá jókòó lẹ́yìn tí wọ́n bá ti délé ẹ̀dọ̀ rẹ̀ báyìí mọ́ kàn tí ìwé báyìí yọ̀ọ̀kan tẹ̀yìn méjèèjì lẹ́ni. <laughs> àṣàbíṣà dára àṣàbíṣà fáǹsì o eh. àṣàbí. Ah. àṣàbíṣàbí arìngbẹ̀gbẹ́ ní ẹgbẹ́ náà ẹgbẹ́ òdùn ọlọ́tẹ ní ọ̀fẹ́ kí ẹ̀yà kúnlẹ̀ kọkẹ́ kúnlẹ̀ kọkẹ́ àti. Ah, padà nà mí ayé òun kúnlẹ̀ mọ́ eh. ah, àwọn ọmọ tí tọ́ọ̀kì kí ló ń jẹ́ kúnlẹ̀ lọ́wọ́ ìyá ayé Instagram ni wọ́n stand ni. Ọlọ́run <laughs> Ọlọ́run wọn hug mi láyé sọ yìí. ó ránṣẹ́ sí òwò bó ṣe lọ bí ìgbín. <laughs> ẹyà ẹyà hug mi. dadi. dìbọkẹ dìbọkẹ tó. kọta ni. ẹni máa kọ ẹ. dadi. ọmọ mi má jò pí sísè máa fi lọ ẹwọn má jò pí sísè báyìí èèyàn gbọ́dọ̀ wà má kàdà láàyè. ọmọ mi ṣe wàá jò lè gbé ẹ lọ bí ògún màá fògún àtàyè lálàá ní ayélala lẹ́ẹ̀kí ògùn bàbá ayélala búra mi ò ní dá ọ gbogbo ayé máa fi tiẹ̀. fámílì ayéra ìwọ náà ti dédé gẹlẹpẹ ọdà yìí ní wò yẹn yanni ti bẹ́ẹ̀ pé ní kìsì ara. kìsì ara fúnlẹ̀ ṣe bẹ́ẹ̀. dáàbì kí ni gbogbo ilé ìta o. àwọn kan aṣẹ́wó ìka àtọ̀gbọ̀lọ̀gbọ̀lọ̀ wọ́n èèyàn kan mọ̀ ní mi ní mi ní dàkúlẹ̀ náà lọ iṣẹ́ ọ̀sẹ̀ náà. ibi táyé dé báyìí aṣàbí dúró náà ṣé nǹkan tó dẹ ń sọ fún mi ṣó dẹ ẹ lójú. ó dàbí pé bóyá mo ṣe ọ̀rọ̀ kékeré ló pe nǹkan tó wà lẹ̀ yìí láti ní dòdòdòdò mo gbọ́dọ̀ fàkọ̀jì ọ̀rọ̀ tó yẹ pé mi àti mọ́mì á lè sùn á lè wo ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún ọ̀rọ̀ tó ń gbomi jẹ́ gidi lójú mi mà ní kó má ṣọ̀rọ̀ kékeré. Hmm. pé kí wọ́n fi akànjì akànjì olóògùn ṣán àkànjí tó rí bí ẹrù olè o ò lè fẹ́ o. ẹtí ẹni fọkọjì. bọ́rọ̀ ṣe wá rí báyìí kí ni wọ́n fẹ́ ṣe. èmi fẹ́ ṣe ah. kò sí nǹkan tí mo fẹ́ ṣe èmi ò tí wọ́n rí àwọn nǹkan tó fẹ́ ṣe. bàbá sákànjì. àṣàbí èmi ti ẹ̀ ń rò nǹkan náà bí ẹbí yín ṣe pọ̀ tó yẹn ṣé kò séèyàn kan nínú ẹbí yín tó lè bá dádì ẹ sọ̀rọ̀ tó dẹ̀ máa gbọ́ ṣe bó ní ọ̀la àbúrò ìyẹn ò ṣe jẹ́ ká lọ bá wọn sódà gbogbo nǹkan tó wà nílẹ̀ yẹn á tó ń lẹ̀. ẹ̀gbọ́n mi bàbá tó bẹ̀rẹ̀ nǹkan kan ni mo máa gbọ́ tí àṣàbí sọ fún mi ọdún èmi ti gbẹ̀rí yín jẹ́ náà torí wọ́n lẹ́ni tá a mọ̀ lọ́sàn-án a kì í gbéná ojú ẹ̀ lóru tó tó ṣe bí òwe. ó pa mí tó bá nẹsẹ̀ sọ. ẹ jẹ́ ń pa mí nínú tó sọ fún mi ó ń jẹ́ kó yé mi pé ẹ fẹ́ fòun lọ́kọ̀ èmi wá wò pé ní modern life tá a wà yìí ṣérò ẹ̀ sì ń ṣẹlẹ̀ sá torí mo rántí pé màmá tiẹ̀ gan tó jẹ́yàwó yín fúnra yín lẹ tẹ́ ẹ ló yín tí gbogbo ẹbí rẹ̀ fara mọ́ ó ti máa dì sí tẹ máa rò pé bẹ́sì ní kẹ́ ẹ fòun fọ́kọ. ṣe ló ló wà mẹ́sẹ̀ ni. Ah, ẹ̀gbọ́n mi. bó ń ṣe nǹkan tó fẹ́ bá mi sọ ni. ṣé nǹkan tí mo sọ yóò tó nǹkan ni. ọmọ mi ṣe ní kí ló bá sọ ni. ṣé kò fi bá òun sọ ní tọ́jú. nígbà tó ń ṣe wàhálà mo mọ̀ pé lágbára ọlọ́ọ̀ ìlú yóò dà débi tá a fẹ́ ọlọ́run gbà fún wa àwọn ààrẹ tí a máa ní nírú tó wà lórí oyè nísìn gbogbo àwọn ọ̀rọ̀ subordination subordination wọ́n máa pa wọ́n ni. ọ̀rọ̀ ti yín. because mi ò mọ reason tó bá yẹ pé ó fìgìdì ti wà ní orílẹ̀-èdè yìí ni n tó ṣe nísìn kò yẹ kílẹ̀ ọ̀la mọ́ bọ̀. Ah, ẹ̀gbọ́n mi. èwo lẹ̀gbọ́n rẹ. ẹ ní sùúrù ọwọ́lé ayé ẹ̀ mọ́ wálé ayé tèmi this is my home house this is my family tọrọ bá máa gorí fẹ́ẹ̀sì ó ní láti jẹ́ àfòmọ́. lọ́rọ̀ èmi àti fara ẹ̀rọ ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀ nílé mi. kọ́ ọ má rí ìbínú alálẹ̀ kọ́ ọ má rí ìbínú àwọn alága torí àga tó jókòó lè ní mo ṣe kọ́ ọ má rí ìbínú alálẹ̀ táìsì bẹ́ẹ̀ mọ̀ n sọ fún ẹ ó jẹ́ kí n sọ̀rọ̀ nílé mi náà káàkiri bá sọ wípé ọmọ mi ọmọdé ń ṣe kí láti sọ pé ń ṣe wọ tọ́pọ̀rọ̀ rẹ yòrò ni àbí làákàyè rẹ ni òkú ọmọ sọ pé mo sọ pé nǹkan báyìí mo fẹ́ tẹ̀ wọ́n sí ṣé o mọ̀ pé bọ́ọ̀ máa ṣe rí lọ́wọ́ òbí ni bíi pé ojú ọ̀nà ni òbí ló máa má dà lọ́wọ́ ó ló máa sán koríko bí tọ́mọ ẹ̀ fẹ́ gbà ó ló lọ́mọ bí ibi tó máa já sí kí ló ń sáà ń pẹ́ ìgbọ́n mi ẹ̀gbọ́n mi ṣé bá a pàdé náà yá wa ni bóyá bí wọ́n ti ń wúwo lọ́rùn wọn ti mú ọtí àti tó ti já sínú ìyá wa tó fi di pé ìwọ náà sọ̀rọ̀ sáà pé mi lẹ́gbọ̀n rẹ̀ gbọ́n rẹ̀ sọ́dọ̀ sọ pé ààrẹ ẹ̀hún rẹ́jísà wa papọ̀ ni àwọn tó bá máa ń ṣe ara rẹ̀ lọ béèrè kọ́ ló ń fọ̀rùn kí màá mi oyún ẹ̀ di wàhálà náà kò sẹ́ni tó pààrọ̀ wárí ìwọ nìkan náà ni kò kò sí tó kàn mí láti pè ọlọ́mọ àlè mo jáde mọ̀ láti kékeré dàgbà eh. ẹ mind you anyway ní mo fẹ́ sọ fún ẹni pé Babátúndé bàtẹ́sẹ̀ rẹ̀ sọ pé mo mi ló jẹ́ kó máa rìn ní ìwé káàkiri bá mi bọ̀ bí ẹsẹ̀ kú mi adó sábàjẹ́. bàtà lẹ fún mi ẹ̀yin kọ́ fún mi lẹ́sẹ̀. èmi abọ́ bàtà fún mi. lórí òkò ti wà ó ṣé kí n bẹ́ wù ní ìṣe àkọlẹ̀ fún mi lẹ́wù. ẹ wá jẹ èmi abọ́ àgọ ẹ̀jẹ̀ rẹ. bá mi bọ̀ náà. sùúrù ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù màá bọ̀ àgọ mi babatunde ẹni tó bàbá kíkú ọ̀pá lójú ẹsẹ̀ bá ń bọ̀ àgùn ọ̀bẹ máa kọ́ ọmọ mi kọ̀ pọ̀ sí i. ní sùúrù máa. Àṣàbí Àṣàbí Àṣàbí ìdílẹ̀ ìdílẹ̀ ìdílẹ̀ Àṣàbí. Màmí mi ò ṣe rí sunkún. Ìmọ̀ mi, èrò mi lọ sílé ìwé mo kàwé kí dádì wà láwọn fẹ́ fi irú èmi àwọn fẹ́ máa fi mí fọkùnrin torí owó mọ́ mi wo má pariwo ọ̀rọ̀ ariwo kọ́ èmi gan ti wò ó mo ti plan ayé mi báyìí mo lẹ́bí lẹ́kọ̀ọ́ mo ti pè wọ́n tó bá di láàárọ̀ ọ̀la kò mú aṣọ bó ṣe mẹ́rin lọ́wọ́ ẹ̀ bá tó kò dẹ̀ ṣe irun ẹ̀ láàárọ̀ ọ̀la màá fún ẹ ládírẹ́sì ẹ̀ àwọn náà máa wá pàdé ẹ̀ di ọkọ̀ o ti gbọ́ ọlọ́bẹ̀ ìṣúná ẹ̀ dáadáa kú lọ wá wò lè wọ́n tó ìtùkọ́ má sọ̀rọ̀ mú kó máa wá máa nínú ìlú ẹ̀ má tẹ̀ lọ́mọ mi ò sọnù ìtùkọ́ ìjọba mo sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. Aṣọ tó kù ní kù jẹ́ gọ́gọ́ o àpálára ìgúnpá oníkànfí àṣàbí oníkànfí aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ wù. ẹni kì í máa yí tán ní jẹ́ àṣàbí oníkànfí àṣàbí òwe kò aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ I have no father in this town. I have no mother in this town. Mi ò ní bàbá mi ọmọ tó sábà kì í ẹ̀rẹ̀ ń ni lórí ìta yín ẹ̀rẹ̀ ń gbó lọ́wọ́ ẹ̀ ṣé ìyá wèrè ni ló ti ṣe yín ni. àlàyé ní sùúrù náà òun náà ni ò sọ̀rọ̀ kí ló ṣe ẹ̀ farabalẹ̀. èmi ní farabalẹ̀ ọmọ ẹ̀kú sa sáyẹ̀nsì alájà ẹ̀ ẹ̀kú sa. ọmọ ṣe kò sí lójà fún mi tábà kí ẹlẹ́ lórí bó jẹ wà á gbọ́ mi lójà fún mi. kò yẹ kó lè délé yìí a máa ṣètò ẹ̀ ni. ọ̀gá yóò sílẹ̀ ni o ọ̀gá ah. yóò sílẹ̀ ni o ṣé wọ́n tẹ̀mí ṣé mọ́tò mi ẹ̀ mọ́tò mi ni ọ̀dà ilé ìjẹ láti ẹ bá ti ní mọ́tò mi ní tábàkì tíkẹ́ẹ̀tì kọ́mẹ́ àlàyé àwa ò nínú wọn. kò yẹ kó lè tẹ́lẹ̀ yìí. ọwọ́ ni bóyá nàgbà wọ́n aṣọ fún mi lóhùn. àlàyé. kí ló ń ṣe àlàyé àná. kí ló ń ṣe tó ò nílò ní. kí ló ń ṣe ẹ ò dẹ ò dẹ ò dẹ ò dẹ. wàhálà mi máa bá ìfọ̀bá mi wọ́n ti gbé báàgì mi o ẹ̀gbà mi o yẹ́ they don carry my bag they don collect my bag they don collect my bag o yẹ́. wọ́n ti gbé báàgì mi o yẹ́. hold on a minute bí sọ́nà ẹ̀já grab báàgì rẹ̀ olùkọ́ báàgì rẹ̀. Ìgbà tó dẹ̀ sọ gbogbo ẹ̀ yá wà ayé mi ti bàjẹ́ o ayé mi ti bàjẹ́ o wọ́n ti gbàgbọ́ gbẹ́rù mi ṣé gbogbo ẹkún tẹ̀ ń sun nǹkan ló lè ẹ̀bùn yín o ṣé àwọn pípù tẹ̀ ń wò yẹn nǹkan tó gbà lọ́wọ́ yín wọ́n ti gbàgbé o àwọn tẹ̀ ń wò yẹn àṣẹmálù ni wọ́n ọlọ́pàá máa ń rí wọn wọn ṣe ọkọ fún wọn ṣé ẹrù tó gbà yẹn ẹ ẹ lè rí gbà mọ́ láéláyé ìmọ̀ràn kan tí mo ní fún yín ni pé ẹ máa lọ jẹjẹ ara yín nínú bá tún bí wọn wọn tún lè wàá lù yín mọ́ bí ó bẹ́tà kẹ́ tètè máa lọ o fẹ́sítàkì ni mo ń lọ fẹ́sítàkì ni mo ń lọ. màá júwe fẹ́sítàkì fún yín ibi tẹ́tí máa ọmọ tó wà ń bẹ̀ yẹn. àwọn ah, ti sọ àdírẹ́sì ni wọ́n ti gbọ́ gbogbo ẹrù mi wọ́n ti gbọ́ gbogbo ẹrù mi. ẹ oh. ẹ ẹ ní sùúrù àti ṣé nǹkan tó ń tẹ́lá sọ fún mi sì ni pé àdírẹ́sì ibi tẹ́ ń lọ ó wà nù ẹrù tó gbà lọ́wọ́ yìí. ó wà bẹ́ẹ̀ ó ti gbọ́ gbogbo ẹrù mi oyin oyin wa ẹ ṣe máa mọ nọ́mbà èèyàn kan lórí. mi ò mọ nọ́mbà kankan lórí wọ́n ti bá gbogbo ẹrù mi. ẹ wọ sísà oyin dáná tí wọ́n jù bá ṣe yọ ẹ̀yin má ṣe padà sí ẹgbẹ́ àtúntẹ́ tí ń bọ̀. Ah, mi ò lè padà sílùú wa mi ò lè gbọ́dọ̀ ẹ̀yin ò ṣe é lọ mi ò lè gbọ́dọ̀. kí wàá lè fẹ́ ṣe báyìí. òkú ẹ̀ ṣàánú ẹ̀ máa ṣàánú mi ni o. èmi ò ní kankan ti lè ṣe láàánú nǹkan tí mò ń tààyè. ọkọ̀ jẹ́ máa tẹ̀lé yín lọ. tẹ̀lé mi lọ. jẹ́ máa tẹ̀lé lọ. Ah, ẹ ti mú gbẹ̀ ẹ wo ṣé ó gba àwọn èèyàn dẹ́rí láàrin títí tá ń lọ yẹn mò ń lọ́lé mò ń lọ́lé ọjà mẹ́rin tó nílé lórí mi ò níbi tí mò ń gbé mo ò níbi ọkàn tí bá jáde láàárọ̀ bí mo ti jáde náà ni máa ń padà sí mo ò níbi ọkàn tí mò ń gbé o nǹkan tí mò ń tà náà rèé ṣàánú mi lọ́lẹ́jọ́ kájọba jáde kájọba wọlé kájọba padà èyí nìkan ni mo ní. kò pọ́sibú àǹtí ẹ wo ẹwà àwọ̀ yín bó ṣe rí ẹ lè gbé mi tèmi gbé kò pọ́sibú ẹ lè gbé mo kó tèmi kó mo lè gbé bẹ́ẹ̀ gbàgbé lélẹ́yìí god god favour ni ọlọ́gàn ṣe fún mi ni mo lè gbé bẹ́ẹ̀ mo lè gbé bẹ́ẹ̀ kò síbi tí mi ò lè sùn kò sí ẹ ṣàánú mi ẹjọ́ tó yọ náà. ẹ dìde ẹ dìde ibi ìkọ́jú ọ̀rọ̀ mi ò lè yé yín o bọ̀ àfi tẹ bá débẹ̀ ibi tí mò ń gbé ẹ ẹ. mo lè gbé bẹ́ẹ̀ mo lè gbé bẹ́ẹ̀. ẹ lè gbé bẹ́ẹ̀. ṣé o mọ̀ pé àwọn bàbá mani-mani bàbá màyàmáyà wọ́n jẹ́ oyè wọ̀ wípé aláìlójútì ẹ̀dá ni wọ́n á sọ pójú ti ọ̀rẹ́ ìmọ̀ ojú òtò bó ṣe ń wọ ọ̀rẹ́ ní ọ̀rẹ́ kò tẹ́ mi lọ́rùn inú mi rẹ̀ dùn à ń sọ láti ṣe ìwọ́n sọ pé wọ́n bóyá ṣàbí wà ọ̀tẹ̀ ó àbábá tiẹ̀ ókè káàtì ẹ̀gbọ́n pé ìyá rẹ̀ kò ṣe ṣàwáwò yìí ìwọ ọdún ọjọ́ rẹ̀ rẹ̀ ṣé wọ́n tún mọ ibi tá ṣàbí wà. jáde mi ò mọ ibi tá ṣàbí wà bí ṣe pé wá pé ká máa bọ̀ bíbá iná lèmi náà mọ̀ kó sọ nù ọmọ mi tó wà bí ọmọdé mi ò sọnù mo mọ̀ pé ọba mi sọnù wá sọ ọmọ tó ti fún mi gbogbo oníṣerúkọ àwọn ọ̀rẹ́ yín pátápátá tẹ́jọ́ rìn kò bá àtúpẹ́ ẹjọ́ rìn jọ́kan rí oníṣẹ́ ọmọ fẹ́ rí báyìí ọlọ́pàá kò everybody. ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan náà kí ni wàhálà ẹ náà mo sọ pé àṣàbí ọmọ tèmi ò sọnù tó bá yàwó máa wálé kí wá ní ìṣòro yín kí ni gbogbo rẹ̀ látẹ̀ ń ṣe kínní mọ́ ọmọ ọlọ́mọ tẹ́ni kọ́ ọmọ ọlọ́mọ kọ́ lọ mú líìsì wá ẹ máa fọlọ́pàá kó wọn tẹ́ bá fọlọ́pàá kó wọn ọlọ́pàá béèrè lọ́wọ́ yín pé ṣe ráṣà bínú lé wọn ni ọlọ́run má jọ ẹ fúnra ara yín ẹ fúnra ara yín kẹ ara yín sọra yín sínú ẹ̀wọ̀n èwo inú ẹ̀wọ̀n kí suspect ni wọ́n. suspect kí lórí kí má tẹ̀wọ́ wèrè kan ọmọ bínú mi o. má lọ má lọ tiẹ̀ jáde mo ní kó má lọ. ọdẹ ọmọ lọ. ọlọ́pàá wo náà kó kiri wo náà kọ́ ọlọ́pàá kiri. ọ̀dà yóò kó bọ bó ṣe lọ ẹ̀wọ̀n ló ń wo yẹn. ẹ lè máa fira yín ṣẹ̀sì kẹ́ máa fira yín wọlé. wọlé nìkan. lójú ẹgbẹ́ ẹ̀yin wá ẹ̀ṣà mo rò pé nǹkan mi wà nù ẹ̀ tí nǹkan mi bá wà bẹ́ẹ̀ jẹ́ kí n gbọ́. kí ni kẹ́mi tó wà bẹ́ẹ̀ ìyá àṣà. ẹ̀yin ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀. ẹ̀yin bàbá ojú tó kí ni kẹ́kọ̀ọ́ nìyí nísìn àkàjì mo ti dájọ́ fún un lójú ìgbéyàwó rẹ̀ tó tó bá ti jọ́ tí wọ́n yẹ kó wọ́n rí ajé òbá rírà ẹni ta ló fẹ́ jẹ́ ó ti sanwó fún mi ó ti fún mi owó ó ti fún ẹ lówó ó ti fún ẹ lówó. kí wọ́n gbẹ́lẹ́ rìn. tó bá ti fún ẹ lówó ibi tó bá kówó lówó sí lọ́kọ́ padà fún mi. kò ṣe owó tọ́kẹ̀ ẹ̀ owó bàbá gbọ́ ni wọn ò ní fún mi lówó ìyá gbọ́. ẹ ṣọpọ èmi ò tí ẹ. apowó pẹ́rẹ́ǹtì gbọ́ ni màá fún ọ náà mẹ́rin. èmi ò tí ẹ fẹ́ kankan nù ẹ̀ èmi ò gbowó ìyá gbọ́ mi ò gbowó pẹ́rẹ́ǹtì gbọ́ ìwọ tó gba gbogbo ẹ̀ náà tó kó gbogbo ẹ̀ bá yá ìwọ náà ni kò máa yanjú ara ẹ̀ náà dáwó padà fún olówó àṣàbí ò lè fẹ́ ni tó wù mo fẹ́ kó sọnù tó fún mi. àṣàbí ò sọnù kò dẹ̀ ní wá nulẹ̀ sọ́dọ̀ tí kú kọ́tà nìkan. kí ni o fẹ́ gé ìnùnú kojú ó tì mí. ojú máa tì ẹ́ náà ni ẹni tí ò bá ti ní tìjú tẹ́lẹ̀ tó fọwọ́ ara ẹ̀ wáyé àyìnbí tìjú yẹn máa yà ojú máa padà sí iná bẹ́ẹ̀ ni. ìwọ ni mo fẹ́ láti thirty something years ago ojú máa tì mí. ẹjọ́ ni o máa rò. n tó ń pray fún mi nu wọlé gbígbà mo fẹ́ kó dìbà gidi kẹ́ wọlé mi tó ń pray fún mi lójú tì mí. wọ́n tó ti ní tó ti náà báàgì dẹ́dà nísìn nínú ilé mi. Lámilẹ́kọ̀ọ́ Lámi. Ah. Ah ó rí pé mi ò jẹ́ kí lè mọ kí n tó wá báyìí mi ò sùn mọ́jú kí ló fà mo kàn ń gbóòrò bò káàkiri mo ń gbóòrò àfi bí kò fẹ́ wá ká mi mọ́lé wọ́n fẹ́ pa mí. àṣà àbí kò sẹ́ni tó fẹ́ pa ẹ́ kò sẹ́ni tó ní ẹ sọ ibi tó ti ń bọ̀ yìí ó yàtọ̀ síbi tó wà yìí o sọ ìkó oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ níbi tó wà yìí lọ́sọ̀ gangan o lè gbọ́hùn bọ̀ tí ó bá jólè eh. adọ́lọ́pàá abójá àwọn ọmọ kọ́tìsì yẹn wọ́n máa jà eh. tó bá dúró adábìbà yẹn gan lọ́sọ̀ gangan ó máa gbé wọn kọjá tó gbọ́dọ̀ sọ̀rọ̀ ibo ń ṣe nǹkan kan òun ti ẹni lọ́kọ̀ òlí ẹ lọ́kọ̀ tì í pé ìwà yẹn ti máa ń láti lọ bèèrè lọ́wọ́ àwọn fífi yẹn bóyá ọjà lóru àbúkẹ́ pọ́lọ́pàá wa lé wọn. mi ò mọ ìwọ yẹn kó. ìwọ náà fún yẹn pé ìwà yẹn ti ó ti wà ń bíbà o gbọ́dọ̀ máa wà fíjìláǹtì nítorí ọ̀sán gangan wọ́n lè bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní ilé wa wọ́n náà tẹ́ gbọ́dọ̀ sà wọ́n bá jìyà oníyà ṣé gbogbo àwọn ọmọ obìnrin tó ń rìn lóru àtàwọn tó máa ń kúnlé tó máa ń sákúnlé gbogbo wọn lọ́wọ́ mọ̀ nǹkan tó ń fèsì ìmí máa jáde lọ́sàn-án wọ́n máa jí gbé èmi máa kó sọ́wọ́ àwọn olè lóru ó ti yẹ bọ́ọ̀ bí bọ́ọ̀ lé ayé ṣe rí nù. kí ni mo kọ́ ra mi sí báyìí. o kò rẹ̀ sí ìkọ̀kọ̀ àṣàbí for the meantime kó máa tó mú ẹ lára ibi bẹ́ẹ̀ náà làwa náà wá yìí mo ti gbọ́ ṣé ìtò rẹ ló ṣe wá ní lọ mo lọ tajà mo ní kí kó wá sọ eléyìí tó ń dùn mí lọ ní díẹ̀ ló kù pa mí. mo bì tí bá wo ewé làbọ̀ pa ẹ́ láì tó kò jẹ́wọ́ lówó tètè lọ gbọ́jà ẹ̀ èmi náà máa ṣe tán sí máa bọ́ síta pẹ̀lú gbígbọ́ pẹ̀lú. jẹ́ kí n gbọ̀nà bí kí n má tún gba bí kó mọ̀ jẹ́ kó tẹ̀lé mi kiri jẹ́ kí n gbọ́ bí jẹ́ kí n gba bí mọ̀ jẹ́ gba bẹ̀rẹ̀ mọ́ kó mọ̀ tẹ̀lé mi kiri. ọ̀ ṣé mi wá ṣe nǹkan bọ́ mọ̀ jẹ́ ẹgbẹ́ ọjọ́ mi. mo jẹ́ tún gba bí jẹ́ gba bí. ò dí mọ̀ nǹkan tó kù. lo rọ́bìṣì ni ok ṣe máa ní ẹ̀ ń gbọ́ gbogbo mọ́tò làgàtìntì ni tẹ̀fín dá wàhálà lẹ̀ tó bá dùgbò di wàhálà káwọn bọ́ ìṣẹ̀ tó máa kó bọ̀ síta tó máa ń yìnbọn ok wọ́n ṣe wá kó bọ̀ síta lálẹ́ àná ẹ̀ tó bá jẹ́ pé ọmọ kan lọ crayfish wà kàtí bọ̀ lọ bá kó dà kí ló ṣe é gan. àlàyé ayé tá a wà ń sìn ayé no sleeping on the bicycle gossip ni sọ bẹ́ẹ̀ so bó ṣe wà ń sìn àwọn driver laga tíntín àwọn gangan náà sùn lè. òkè ẹ ti mówó lẹ̀tọ̀ kẹ́ ẹ tó máa identify ara yín àwọn boys ẹ̀ ti gbowó already ó wá ń ṣe return money ìgbóná ti ń ṣe irú ẹ̀ so bọ́dẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ni ọ̀lẹ̀lẹ̀ tó wọnú ẹ̀kọ́ kò tún jáde mọ́. ẹ wá ẹ̀rọ àṣà ọ̀lẹ̀ ń dáwájú aláyé yẹn náà àdòdò bá wọnú ẹ̀kọ́ ní jáde mọ́ ṣe ń bẹ́ẹ̀. kọ́kọ́ mi fẹ́ kọ́kọ́ o. àwọn ọ̀bùrá yìí wà wà ọ̀bọ̀ ìbòye fọ́wùjọ yẹn náà nìyẹn o tó ń bẹ́ẹ̀kẹ̀ tó ń bẹ́ẹ̀lẹ̀ ṣé o mọ̀ bẹ́ẹ̀ ẹ ò mọ́tò tèmi làgàtà mọ́tò ẹ mọ̀ ẹ̀yin rí làgàtì tí ní wọ́n wájú mọ́tò. làgàtì tí wọ́n kọ́ síwájú ẹ̀ níwájú bọ́ọ̀sì yẹn tọkọ síwájú ẹ̀ làgàtì tí bọ́ọ̀sì. nǹkan tá a rí tára rí sí ni agbọ̀n ní kọjá èdè bẹ́ẹ̀. ọmọ ọmọ ọmọ sori ìwà mo ti ń ṣu ẹ tipẹ́tipẹ́ bọ́ọ̀ yín kọ́fẹ́ ló ń parẹ́ àbí máa wọ̀ rí náà máa kọ̀ mí fún ẹ pé ìyá ò ní lè pa rẹ ó dẹ̀ sú ẹ gan. ẹ kì í gbọ́ ẹ kì í gbọ́ kẹ́dákẹ́ ẹ kì í gbọ́ kẹ́dákẹ́ àbí. ọba bẹ ẹ gbọ́ kẹ́dákẹ́ àbí. ok yẹn ti lábẹ́ yẹn ok àwọn kan ní iju àwọn báyìí sì fọkọ wọn fọkọ gan ni o bọ mi ò ní sọ̀rọ̀ kan níbẹ̀ kò ṣe báyìí ni pé kó lè mọ̀ pé inú mi gbogbo kan tó ṣe yẹn kó da ẹjọ́ ẹjọ́ tó bá ti dá ní fáínà àlùbáríkà ah, bàbá nìkí lọ dájọ́ mo kàn lè lọ ṣìbí lọ àlọ́ ah, ṣẹjọ́ dání ó ti yé ní lọ bí mi lábẹ́jù but you know my good day ó gbọ́dọ̀ wà street ìdájọ́ wà ń gbòòrò ni ó ti yẹ nítorí àwọn ọmọ yìí ṣe ní at the same time màá gbé ẹ e débẹ̀ tán confam lọ ṣe ohun tó normal lọ ṣe àlàyé ó ti yẹ tó normal lọ ṣe sórí ibi táláyé bá ti wà tí ó bá ti sí ń bẹ̀ táwọn tó bá kó lẹ́yìn àwọn ọmọ ogun ẹ̀ tó bá ti jà lẹ́yìn ẹ̀ ọmọ dúró ni ọ lóyà ni ó ti yẹ tó bá tójú ẹ mọ́lẹ̀ lẹ́yìn òun ni pé wọn ò lóyà sí ẹ mi ò ní blame yín but at the same time next time ọ̀rẹ́ ọ̀gá ẹ ọ̀gá ẹ ni tí ẹ ló bọ́ sí tiẹ̀ láti ẹ̀ kó máa gbọ́ ọ̀rẹ́ ọ̀gá ẹ ọ̀gá ẹ ni ó ti yẹ ó ti yé sí but mo tọ́ ṣe yẹn náà jẹ́ ká fi lè ọ nọ́ọ̀mà. Eh. nísì tí lagati ti ti gbójú pé kò sí wàhálà rẹ kó lè tọ́nú ẹ̀ dáadáa ẹ̀ ṣàyè fún. irọ́ kí ló ṣẹlẹ̀ àlùbáríkà á máa gbé pátá yẹn dìde à kí ló ṣe à ẹ̀ńtà bá ti bá lọ́bà náà ọ̀gá náà ni ọ̀gá lèmi náà aláyé lèmi náà ó dáa bẹ́ẹ̀ ìwà ìlọ́wọ́ ẹ̀ ń tẹ́ fẹ́ mu bẹ́ẹ̀ ṣayé fún yín lábẹ́ tẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́ ó dáa sẹ́lú ẹ̀ẹ́sì ó dáa gbogbo ẹ̀yìn ìwà yín ti máa mú sìn ẹ̀ ṣe sèmi náà lọ́rùn àbẹ́tẹ̀ yín ni mo wà mo máa ṣayé fún lọ́rùn. ní àgọ̀wé nígbà tí tán gba bẹ́ẹ̀ lè ṣe sùúrù mo ti gbọ́ kó ti lọ ṣèkó ṣé ẹ̀yà tó ti lọ tíráàbù lèkó ni mo fẹ́ ní sùúrù dé bàbá àmọ́fẹ́lẹ́ àbí kí ni wọ́n gbé àbí ẹ̀mẹ́fẹ́lẹ́ àbí àbámọ́fẹ́lẹ́ ni ṣọ̀pọ̀nà fẹ́ pa ẹ́ ni o èmi mà já wọlé gan bàbá dangerous weapon tó wà lọ́wọ́ mi pẹ̀lú ọ̀gá tí mi ò ti ní ìbò níyàwó mi wà gangan. olúkúlùkù ajojú ẹ ayílála máa pa ẹ. tí o máa dọ́gbìn ní ayílála bàbá nù ni nígbà tí bàbá bá gbé ẹ délẹ̀ tó gbé ẹjọ́ lẹ̀ tó gbé ẹjọ́ lẹ̀ sọ́mọ̀ àpájọ nípò ni ìpè á di compose ni. ara ara ṣọpọ̀nà oh. máa pe ṣọpọ̀nà kó para. ọlọpẹ ara ṣọpa oh. ìyàwó mi dà. Ah. Ah. Oh, ah, bàbá yìí gbá mi ìwọ́lẹ̀ gbá mi ìwọ́lẹ̀ tó hmm. yẹ kó gbá wèrè tó hmm. yẹ kí wọ́n rí ọmọ ní wíṣkì ọba wèrè kí wọ́n máa gbá máa ayílàlà ayílàlà wo á pa ẹ. wo gbogbo owó tó fún mi máa gbọ́dọ̀ àbádé ò pàdé mi táwa ti wá gangan máa jẹ jẹ́ǹkì sọ́kàn lọ́dọ̀ èmi ọmọ ayé ni wọ́n fẹ́ pa ló fẹ́ máa gbá ní gbùrùgbùrù èmi ọmọ òkìtì pupa. ẹ máa ṣe kúkúrú mọ́ ẹ lórí àtọ̀bẹ̀ bá rúgbòdù ẹ lójú orí ẹ̀ bàjẹ́ ni mi ló sọ̀rọ̀ ọjọ́ ọmọ pápá ìkàlẹ̀ lẹ́mẹ́ irú ẹ bá gbá mi ìwọ bàbá Ìbàdàn yìí mm. ah. Ìbàdàn gbá mi ah. èmi ọmọ ìkàlẹ̀. Ah, kó ra gbá fún landlord association kó ra pa fún wọn ah. ìyàwó mi dà. aṣọ tó kù ní ikú ló jẹ́ gọ́gọ́ wù. àpalára ìkúnpá oníkọ̀fí. àṣàbí oníkọ̀fí. aṣọ tó kù ní ikú ló jẹ́ gọ́gọ́ wù. àtẹ́lẹwọ́ ẹni kì í máa yí tán ní jẹ́ àṣàbí oníkọ̀fí àṣàbí o èkó náà aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ o. I have no father in this town. I have no mother in this town. Mi ò ní bàbá mi ò ní yẹ̀yẹ́. Aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ o. Èmi ò wá ṣe kó àṣàbí. Àṣàbí ṣàdọ̀ sí. Oníkọ̀ọ́ aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ o.

bá mọ́ àṣàbí máa gbẹ́wù mi wọ̀ máa gbẹ́wù mi wọ̀ máa ṣiṣẹ́ iṣẹ́ lóògùn iṣẹ́ ọmọọ̀lẹ́ láyé ọgbà a kì í múlé mọ́kò kíkan máa máa yẹ̀ o kìmà yìí mú iṣẹ́ jẹ ká mú iṣẹ́ jẹ àṣàbí òpó àṣàbí aláṣeyọrí láyé tó if you you can be just what you want. So, Kashama Kumasi, it's on its own. Kọ́fì yẹn máa gbádùn ẹ̀ gan-an. Gbọ́bọ̀ ti ń ta kì tẹ́ mi lọ́rùn. Máa ta tiwa lọ́tọ̀ọ̀tọ̀, a síra wa. Wọlé tó ń ta kọfí sí. Táwa náà ọmọ ní ta pàrágà ẹ̀ tí mu ẹ̀ tí mu pàrágà ni. Ẹ ó yẹ kó fi lé tà. Ètò àwọn ọmọ táwọn ọmọ mú bí ó yẹ kó kí yàtọ̀.

gbẹ̀njà ah. kan ṣe. ọ ah, ti tó ti tó ti tó ọ̀ya ọlọ́wọ́ sọ àjùgbà mi lọ. ọ̀rọ̀ àgọ́ ọmọ mi ládùúgbò yìí tí mo jó ń gbèsè ni ah. a ní ọ̀padà wáyé fún ọ lówó lọ́kọ́ sẹ̀rẹ̀ ni pé wọ́n ti mú èlé mi fè ọwọ́ rẹ̀ sí lówó mi wà ọlọ́jọ́dé láti àlàáfíà bá ti dé. ìtẹ̀mí àtẹ̀lé fèlè àbí ìrìn fèlè. àní ọmọ wọrí ìfọlọ rẹ ọmọ wọrí sọgbọ. àní ọ bèrè mi ládùúgbò yìí bèrè mi. èmi ò ṣe irú ẹ̀ bá mọ́wọ́ ẹ̀ bá mọ́wọ́. ọ̀fìnrẹ́ náà ní pa mí ìmọ̀ lọ́mọ lọ́mọ lọ́mọ lọ. tó bá dọ̀la ti bá dé bí ẹ gbọ́dọ̀ má fún mi lówó mi o. àní jẹ́ kẹ́lẹ́ mẹ́fẹ́ dé. kẹ́lẹ́ lásìgbà tí mo ti máa rí mi ò lóyún láàárọ̀ kó bá mi dálẹ̀ rí mo ń ṣèlérí fún yín lónìí wípé bí n bá ti lè ń bímọ kété ń gbèlè yín lọ́wọ́. ẹran obìnrin tó bá ń bẹ ilé ọkọ tí ọba rọmọ bí tó bá yàgàn síbẹ̀ kìí ṣèyàwó. ifá mo fi ṣẹ̀rí. kíni ajé ò orí mi àpérí orí mi àpésìn ọmọ kékeré jòjòló kan ó ń bọ̀ nínú àgbàlá mi a fi pamọ́ láti yọ kúrò nínú ewu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 Eh? American was in psychiatric hospital. Yes. ṣé bọ̀mí ti yá wèrè ni. náà kì í hàn kí gbogbo ara yá. ẹ eh, psychiatric hospital àwọn gba wèrè ní àwọn wèrè náà wò ń bẹ. ẹ eh, tó bá kú máa fi ní skẹ́ẹ̀tì sí à máa fi ní skẹ́ẹ̀tì sí à ọ̀gá dírẹ́bà gbélé. ẹ̀yin dẹ́fà ìjìyà ṣàkó tí madam bá débi kan tá a bá sọ tẹ gọbìrẹ́rà jẹ lórí ni wọ́n wọlé lọ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 ọpọlọ Coming soon on Okiki Premium TV.

Abnelo! Angel Angela! Angela! Angela! Angela! dókítà sọ fún ẹ. pé kí ni. ẹgbẹ́ ti fẹ́ gba bẹ́tìrì lọ́wọ́ tèmi ó farabalẹ̀ ní kí ni o gbé ilé tó ń gbé wa. mi gba tó bá kọ bá pé fà ó ṣí eré ni Táyọ̀. alaye calm down sórí ẹ̀gbọ́n ẹ o ti fi ẹ tàdé tẹ oúnjẹ ni o ti fi kẹfẹ jẹ tàyẹ tẹ sóògùn tó bá wù ló máa ṣì fún ẹ lálẹ́ ọ̀gbẹ́ni aṣọ mi pé mi lè fọwọ́ kọjá yìí tó ṣe dàá yín wí mi ṣé ìlú kárí bàbá mi ọ̀gbẹ́ni. Táyọ̀ gbogbo àbúrò ẹ̀ bẹ́ẹ̀ tì í tẹ́tẹ́ ẹ wo ẹ̀fìyẹn lẹ̀ oṣù lọ́wọ́. So Tony, kí ni me that ná Excuse ni ẹ fún mi ta bẹ́ẹ̀tì use me bet Táyọ̀ ṣé mo lè ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ ṣé mo lè ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ ọjọ́ kan wà tó pé ìgbà tí ẹ gba ọjà táwọn owó san owó ẹ̀rọ ah ó dùn mí o wait wait ìdí òsì fọwọ́ kọ̀ mí apáṣíká mi to òní dá fún ẹ. ṣe going to orí ni bóyá insult mi àyè orí bóyá ẹ̀ tà yà yìí bọ́ọ̀mù sọ̀rọ̀ yà kọ̀ sí wàhálà àyè tó bẹ́ẹ̀ ṣe fún ilé ẹ̀sùn mẹ́fà máa ń lè ṣe é tó ìlú ẹ̀ máa ṣe é tó àwọn ìṣòro mi. I'm very, very sorry. Okay, I wouldn't Don't touch me. Don't touch me. Yeah, let's go talk. Let's go talk. Let's go talk. Let's go talk. Let's go talk. Let's go talk. Amelo! látàárọ̀ fẹ́ ra tíì ẹ kan. Nescafe. Nescafe. Oh. Hmm. Big one, small one. Small one. ẹ má bínú bọ́dà. Hemen daman. Efi, efi, efi, nasıl? àwa ní ṣèǹdì báyìí. ah ó gbóná ẹ tí bá ti padà bọ̀ ẹ mọ wá. ẹ tí bá ti ń bọ̀ sí màmá ẹ ṣe gbọ̀nyìn náà lẹ ṣe mí lọ́wọ́ kọ́ yín lájẹ. Ah, ó ṣùọ́ ó ṣùọ́. come in. frown now. Come on, talk to me. Talk to you, but come in báwo nǹkan mélòó mo fẹ́ sọ? Nígbà tẹ káwọn ọmọ tìmí táwọn ọmọ ní mi lára nulẹ̀. Èdè kan ló sọ apartment mi àbí kò fún mi lápàtment mi kò jẹ́ kí n nísinmi. Ó dẹ̀ yà mí yà àwọn Uh huh. Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀? Ń gbọ́ ìrẹ́. Oríṣiríṣi. Dádì, ẹ má dá wọn lóhùn o. Ṣé mọ́mì ló do my mọ́ wa? Have ayé go, have ariwo go. Me. I'm all tí mímú agbọ̀n lè sọ sí see one man, so see one ok mi ok mi tọ mọ́ mi fún ẹ so mi tọ mọ́ mi fún ẹ ló sọ yẹn àwọn ọ̀rọ̀ tí mọ́ mi ò lè sọ sí yín lè mi sọ ṣé mi bí tèmi ni. how dare you ah, babe babe calm down. kí lè pè mí tí mọ́ mi Michelle àbí so mo bímọ tèmi. calm down. owó lè mi ni mo máa pariwo mọ́ iye mi ni mo máa pariwo o ti rí wèrè tó ń pariwo kiri. how dare you talk to my wife like that. ẹ eh? irú ọmọ olè ń fẹ́ yà oh ìtorí mo ò sí around àbí ẹ wá ń bá ìyàwó mi sọ̀rọ̀ bó ṣe wù yín. ìdájọ́ máa pariwo mọ́ wa ní. shut your mouth. Eh. so ẹ eh, realize pé ìyàwó papa. èèyàn ìyá èèyàn ni. mo ti ẹ̀ lè ni. and you're very correct now. kò sọ̀rọ̀ pé ìyàwó bàbá èèyàn lẹ́sìn ọ̀rọ̀ fèrèsé mo lè bí ni. you are right. so why does Mama máa refer sí me pé ìyàwó dáàdi ẹ̀ now listen anytime tí o bá tún fẹjọ́ yín sùn yín pẹ́rẹ́ then ẹ mọ̀rú bàbá tẹ́lẹ̀. ẹ wo ẹ má jà ní sùúrù ìgbà nítorí hypertension. I know at this rate All of my ọlọ́mọdé kò jẹ́ pé hospital ní maryland ti pẹ̀lú cardiac arrest. ọlọ́kùnrin kan ṣe jẹ́. Ah! no no ah! no mo lọ nìyẹn ọlọmọdé rí laburu kó tó wá dì yẹn ẹjà mi yà wò kó ló kálukú ní apartment ti tẹ lọ́tọ̀. I know what you just calm down. sẹ́rí ẹ wọ mọ́tẹ́ bí ẹ wọ mọ́tẹ́ bí. Are you not? sẹ́rí kọ́kọ́ gbà ni ṣẹ́ ti rí. mo ṣe Snapchat ní. Hey hey let me have the phone now. Snapchat mi. Give it to me. Mami ò sọ kankan pa lítà fẹ́ gbà ọ́. Hmm? Hmm, èmi tẹ̀ ti wá ṣàwọn owó kan jọ tó bá rí nǹkan kan fi kún ká fi gba bóyá ọtí tó bá tẹ̀jẹ̀ wá rọ. Hmm, wàhálà iná lèmi náà bá káàkiri bí wọn náà ṣe ti wá sọ pé o ti ní ṣéǹjì díẹ̀ ní sí màá fi kún tọwọ́ mi táwa máa fi rí ènì sọlá a máa gẹ́ẹ̀tì lẹ́yìn má wọ̀ mí bọ̀ kankan ló kàn wá ń bẹ̀ tí mo fẹ́ sọ fún ẹ ó lè rí bákan láàrin. ṣé mo ṣe é ní. ó ṣe wá fún mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣorílẹ̀ kan sọ ọ̀gbà ẹ̀ mi ò ní lè bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ìwọ nìkan ló máa gbé bẹ́ẹ̀. kí ló dé tí bá ṣe sọ fún mi máa bẹ̀bẹ̀ ó wá wò ṣe ní bá mi gbé kí ló dé tó ń ṣe báyìí. àṣà mi ní sọ̀rọ̀ kò ṣe pàtó bẹ́ẹ̀ gbé mi wàhálà bọ́ èmi náà ti kó àwọn owó kan jọ mo ti fi kọ́lé sí Ìbàdàn. o kọ́lé àbò ìgbàlè. <laughs> mo kọ́lé. Ah, ah. o kọ́lé ṣé pẹ̀lú iṣẹ́ kọ́fì tá à ń ṣe yìí náà. ṣé iṣẹ́ kọ́fì ò tó tó yìí òṣìṣẹ́ tí ò ní àlùbáríkà lọ kọ́lọ̀ bá àǹfààní báríkà sí ṣé iṣẹ́ tí wọ́n á ń wò yìí tó ń wò pé ṣojú kọ́fì ṣojú kọ́fì yìí lọ òṣìṣẹ́ tí ò lè ṣoríire ń bẹ̀ àti ó ní pure water tó kọ́lé àti alábàárù tó kọ́lé àti wà ní tó ní kọ́fì tí wọ́n bá ń ṣe téèyàn ò bá ti yẹ oníjẹkújẹ téèyàn ò yapa tán náà tán ẹ eh, tí wọn bá ti mọ nǹkan tí wọn ṣe ń bẹ kò síbọ̀ tí yẹn ò lè fi ṣe wọn bá ti ń bẹ lọ́wọ́ àlùbáríkà tá àlùbáríkà bá ti wọnú iṣẹ́ yìí kò sí nǹkan tí yẹn ò lè ṣe. Eh, ṣé wọn wá fẹmi nìkan lẹ́nu eh, ó mọ̀ pé mi ò mọ wíyàn kankan bí owó fi mí lẹ. àṣàbí ah. àṣàbí mi ò fi ẹlẹ sórí kò sẹ́ni tí ó ń kó má jẹyàn kádàrà ni gbogbo wa ń lò ṣùgbọ́n àwọn pípìn yẹn ṣe máa ń ṣe yẹn kò bẹ́ẹ̀ mi lára mu ọba wo púpọ̀ nu wọn kó ṣe gbọ́n náà ló lè dáyàn mọ̀ bọ́ nítorí pé àwọn ọlọ́run ní bí bọ́ọ̀ṣì ń lágbára yẹn ti pọ̀ jù òun ni ò jẹ́ kí mi lè gbé pẹ̀lú wọn mọ́ bọ̀ mo promise kí tó lọ kí tó lọ màá rí pé mo gẹ́ẹ̀tì ilé yẹn fún ẹ màá ṣe nǹkan tó yẹ kí n ṣe màá bá wọn sọ̀rọ̀ kò lè dàbí kájọ gbé lámì kò lè dàbí kájọ wá. Àṣàbí a lè jọ wà títí náà nígbàgbọ́ náà máa lo wọn tọ́tọ̀ wọn gbẹ ó ti yé ẹ ah. wọn náà ti mọwọ́ wọn nǹkan tó ń kàn máa sọ fún ẹ ni pé ah. mọ nǹkan tó ń ṣe tọ́wọ́ kọ́bọ̀ tó bá ń pa mọ nǹkan tó fẹ́ fi ṣe téèyàn bá ti yẹ oníjẹkújẹ ká tó wí ká tó fọ náà máa kú òbí báyìí náà. Ah. ọdún òlèmí náà fẹ́ kọ́lé ó ní mo fẹ́ kọ́lé. Ava. Àtínú. Ava. Ava mọba. Ava àjẹwọ̀n. Eléré. Martini kí ló wà? Mo lálẹ́ bí lálẹ́ gà kí ló ń ṣẹlẹ̀? Ìkọ́kọ́ ló ń ṣe nígbà yìí. Kí ni ìkọlọ? Mi ò mọ̀ bí a apartment àbí hmm. <laughs> ṣé òun wá ìmí ni àbó ò gbà mí. kò yé mi o wọ́n sọ fún mi kó ti dúdú tó bá yẹn kó sàpátì tá à ń sọ ń pa èyí o ti máa ń rí mẹ́ tẹ́lẹ̀ àbí ìwọ kọ́ ló fẹ́ gbà ni àbí fẹ́ gbà fihàn kan. ẹ kò ń ṣe èmi náà ní fẹ́ gbà èmi náà dẹ̀ mo ti fẹ́ gbà mo fẹ́ gbà fún àṣàbí mi. Ah. mo sọ bẹ́ẹ̀ náà àlóhùn àtọmọ aláṣà bí yẹn lẹ́nujọ́ mẹ́ta yìí wà mọ́ wà mọ́ yẹn ń pọ̀. shut up fẹ́mi ọmọ adẹ tó àdúgbò yìí nìwọ náà wà so kí ló ṣẹlẹ̀ gangan ní láti ṣàlàyé fún wa kí ló hápùn gangan. ìdótọ̀ mo ti rí bẹ̀yẹn tẹ́lẹ̀ mo ti rí àpàtẹ́ǹtì yẹn ti pẹ́ bọ́ mo ní ìjẹ́ ń gbà yẹn ibi tẹ́mi wà tẹ́mi lọ́hùn mo wà ókè bẹ̀ bọ́ òun wá wò pé obìnrin làṣà bí òun ò lè máa wà níbi àwọn ibi tẹ́mi wà ní kí gbogbo bá lè ra apartment lọ́dún wọn àwọn aláyé lè kí gbogbo àgbà ó lágbára o kí lórí sí báyìí. àlàyé ó yẹ kó yí ẹ náà ọ̀rọ̀ apáté tó ń sọ yẹn gangan gan àwọn tó nílé ò sí nílé tó bá di àwọn bá wọn sọ̀rọ̀ a máa fún ẹ fi bá. nǹkan tí mo fẹ́ mọ̀ ni pé ó ṣàwà ó wà ayé wà ayé pọ̀ ayé wà ayé pọ̀ gan-an sórí ayé wà lórí pan ayé wà nílé ẹran ayé wà ń lé ọ̀bọ ayé wà ń lé ajá ah. kò síbi tó dé síta ayé ò gbà ẹ tó gbogbo bẹ ayé wà ń bẹ má fọ. o lè yí síbi o lè yí sọ̀rùn yí síbi tó bá ń wọ̀ ẹ̀ sí ṣó yẹ. Ọlọ́run kí ni ilé ọ̀bọ ilé ajá mi lọ́dún náà. ó ń fọ́nbù gan gidi ẹ̀bọ̀ ó sì ń dódò wípé kò sí ọkàn. wájú àwọn kan ẹ ẹ jẹ́ ká wọ ọṣù bàbá yìí lè ní plan. Ah. mi tea mi coffee mi energy drink kí ló wà. Eh, eh, eh, mú kí lọ ni owó yẹn ti wá pèsè mi lọ́wọ́ wọn ní sábà kò fún mi. oṣù mélòó lè lè báyìí. five months ni. Okay. five months. five thousand ló bá jẹ́ oníyàn ìní. aláìsó pé. ó pè ókè àwọn ọmọ ń sọ wípé lè súnbí kíkan lè súnbí kan lágídí. yíyọ nígbà tó jẹ́ pé. ọlọ́jọ́ kọjá. ọ̀pọ̀ àwọn èrè ni ẹ̀. bóyá o ṣọ̀rọ̀ ọ̀rọ̀ nǹkan tó máa ṣe lélẹ́yìn pé ibi tó máa ń kó nǹkan sí yẹn tó máa ń kó pàǹtí sí yẹn. ibi pàǹtí yẹn. ó wà àbí. àlàyé ó ṣì wà ẹ lọ kí ẹ̀bẹ̀ fún wọn máa mú ẹ lọ síbi tó fẹ́ gbà. ẹ má bínú èmi kankan kọ́ ni fẹ́ sùn rẹ̀ obìnrin ló fẹ́ sùn rẹ̀ ẹ ṣe má jẹ́ kó jẹ̀bi ìdọ̀tí marriage space kan kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó wà empty ẹ ṣe fún mi bẹ́ẹ̀ bàbá ẹ ló kọ́ bẹ́ẹ̀ ibì kan tó máa ń rí. wọ́n fẹ́ ń bi ìdọ̀tí olóòfin. ò báyìí òun ọmọ gẹ́ẹ̀lì àṣàbí tó ń ta nǹkan tó ń ta ọmọ yẹn ló fẹ́ gbà bẹ́ẹ̀. bàbá àyíṣẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ sọ́kàwé yẹn o. ṣé fẹ́ sùn abẹ́ni. ó fẹ́ ó tún ní ventilation. ó máa gba atẹ́gùn òde ọ̀run. ó yà lọ fún mẹ́. ẹni ẹni sùúrù ọmọ tẹ́ ń sọ kún ṣé pé mi àti ẹ wà kankan. má lọ bẹ̀ máa ó yé wa ó yé wa sẹ́ẹ̀. ẹ obìnrin wa lè sun ibi sọ́kàwé ẹ má wọ̀ ẹ kó wà níbi dọ̀tí yẹn máa bá clean ẹ. pé fẹ́ máa wà mí táwọn wà ẹ̀ ṣé nǹkan tó fẹ́ ni ká fi lè kà wálẹ̀. níbi tó mt yẹn rí sílẹ̀ ẹ máa pè níbi ìdọ̀tí yẹn. àlàyé ò ti lọ. ẹ kílẹ̀ ìbẹ̀yẹ fún kó wà mí. Mom, tell my dad that my sister did the same thing again last night. Don't let us tell him. Because the ones we've been telling him, he didn't do anything about them. So he won't change. The girls too won't change. Hey, Michelle, what are you telling your mom? Well, Come on, talk to me, my dear. I said she should tell you that my sister did the same thing with doing The same thing? What's that? Ṣàṣẹ ń sọ fún yín nípa ọmọ yín tí ń fò kéńkè tipẹ́. Ṣé fẹ́ lẹ́mọ̀? Pọ́bọ̀ lọmọ yín. Bó bá ṣe ń fòmọ̀ gbígbà ló máa fòmọ̀ fẹ́ǹsì ló máa bẹ́ bọ́lẹ̀. Ó fò fẹ́ǹsì lánàá wọlé ni. Ẹ eh? eh, bó ṣe kanlẹ̀kùn tó mi lọ ṣe o. Àbúrò ẹ̀ ló ṣílẹ̀kùn fún mi ò dìde o. Mi ń parọ́, mi dìde. So ọ̀rọ̀ tó ń sọ yẹn òótọ́ ni. láì ṣọ̀bọ̀ kíyàn máa fòmọ́ fẹ́ǹsì fòmọ́ gí fòmọ́ gbogbo kan láì ṣàfòmọ́ ah. mi ì rí irú ẹ̀rí láyé mi. Hmm, hmm. well kò sí problem àwọn àgbà bọ̀ wọ́n ní alátiṣe ló máa ń mú àtiṣe ààrẹ. ẹ ti ń sọ náà ti pẹ́ bẹ́ẹ̀. ẹ mo ṣe wá ṣe àtúnṣe sí i my dear bí ṣe ń padà lọ sílùú òyìnbó ń sìn mú kàn án méjì dání lọ fún yàrá. ẹ dúró dáàdì mi ṣe ẹ̀ ń kó adult méjì lọ bá yàwó. ṣé náà so that má kún wọn débẹ̀ má lè observe ìwà wọn pẹ̀lú ìyá wọn. ṣé wọn ò lè dáwọ́ plane ní Murtala Muhammed ni àbí wọn ò mọ airport lọ́hùn tán bá débẹ̀ àbí ìyá wọn ò ní wá pàdé wọn lẹ́pọ̀t láti gbé wọn lọlé kí ni ti ń. yeah but èmi fẹ́ observe wa wọn ṣùgbọ́n pé mò ń gbélé oh. at least I be there for like a month. okay. who is that. oh ṣó ló má ṣá kò ah, dẹ̀ ń bèrè pé ṣó kí ni ò normal ah, ah, ìwọ ọkùnrin lórí nìyẹn imagine ṣó yẹ kí dáàdi wọn kó fẹ́ yà ò lè wọn. my question is ṣé mọ́mì sọ pé àwọn ò ṣe mọ́ ni tí dáàdi ẹ̀ fi wá rò pé ó yẹ káwọn fẹ́ yà ò lè wọn at this time. guys gbogbo ọ̀rọ̀ bí ẹ̀sọ́ ìbò sí ìtòkè nǹkan tó pa wọ́n pọ̀ ló tún wọn ká after all my dad is fucking rich he is too rich ó lè fẹ́ yàwó ten wọ́n ìṣù tí mo ní ìsìlẹ̀ kó obìnrin kan tó gbé wá tí òun bílẹ̀ mi ṣe ṣe tó gbé wá wá fún màbò ní gàràgàrà ní àkàkùn mi nínú ọ̀gbọ̀n àgbà ilé dáàdì wà. ọ̀gá ìgbà ìṣòwò tí mò ń wí pé kó gbà fún arábìnrin rẹ̀ pé kó gbà kó máa rí sí ẹ̀ kó ṣìkà kó bójú ẹ̀ jẹ́ kó mọ̀. so ìgbà ìnà o kò rò pé bó ṣe wá ṣe ogun kí ni ẹ̀ mo kò jókòó mo ṣe wèrè fún mi mo jẹ́ kó mọ̀ mo tẹ̀ sójú ẹ̀ mẹ́ i disturb i worry ẹ̀ gan but ó máa ti brainwash dájú Okay, but dáàdì my dé padà á sìn ó lọ rí zìmù màkà wá fún dáàdì dáàdì máa bá wa ẹ I think it's time to go back to your mom ká padà sí yankí do I want to go back to America No. ni mo fẹ́ lọ ṣe ìlú tí wọ́n mo, mi ò lè mi ò lè wà comfortable I cannot go out I cannot enjoy mọ́mí wọn máa ṣe mí bí ni see at this stage mo wish pé mo ní supernatural power kò fi enter woman yẹn ajé. Táyọ̀ o ṣe máa fún mi wà láṣọ. yes sórí ìròyìn pariwo yìí ó ń stress ara ẹ̀ jù ó simple gan ó kéré gan ó kéré gan ṣe báyìí ọmọ àyẹ̀ gbọ̀ngàn tó ń sọ̀rọ̀ yìí ọmọ mélòó ti bí sílé yín. ọmọ ọmọ tí ó máa ń bí òjú six years lọ tí ó máa ń pè mí ò serious lèmi ló yẹ kí n bí ọmọ yẹn náà torí pé mi ò wà responsible ni ọmọ kékeré ọmọ ah! ajé. ó kéré gan sẹ́ẹ̀. kí ni a máa ṣe bọ́dà. ó kéré à ká ṣe báyìí ṣé ọmọ yẹn gangan ló mm. dẹ̀ mọ́ sí ọ̀dọ̀ yẹn la máa gbà wọlé ọmọ yẹn la fi máa pálẹ̀kùn ah. ó ti yẹ torí ọmọ yẹn tá ti bẹ̀rẹ̀ sí fi ọmọ yẹn dà láàmú foxy yóò ní choice ju kọ́ lé àtọmọ àtọmọ yẹn wọ́n á lé wọn dànù. let me get you let me get you baba ṣé o sì pẹ́ fẹ́ lọ ọ̀tọ̀ ọmọ ìgbìmọ̀ ìjà ah, ọ̀tọ̀ ọmọ ọkùnrin ṣe àwa irú àwa yìí ìgbà tí sáwò a máa wọlé síbẹ̀ yẹn tán a máa sọ bẹ̀rẹ̀ ilé ijó wọ́n sọ sọ ilé ijó yẹn a máa kó àwọn tó padà ọ̀sẹ̀ wọlé a máa kó wọn dé a máa ṣí wọn wọlé. wọ́n máa lé dànù dànù no jẹ́ kí gẹ́ẹ̀tì sọ màálè sọ fún wọn yìí o nǹkan tó sọ sí ni tábà ti tí everything bá ti set tán a máa ṣe ọmọ wọlé a máa kóná síbẹ̀ a máa sọ́ni club house wà á ti mọ̀ yọ lọ́jọ́ inú lẹ́yìn. everything bọ́ mu lọ. ó máa sá lọ. wà á ti mọ̀ yọ máa jẹ́ máa lọ́ọ́ ti lọ. tàbá lè jẹ́ tiẹ̀ bá a ṣe ṣàlàyé yẹn a kò máa gbé bẹ́ẹ̀ sílẹ̀ bí executives. ó máa make sense. akẹ́ ìfẹ́ bá chairman local government sọ̀rọ̀ ó máa work fún wa. ó bá wọn sọ̀rọ̀ ó máa kọ́ wọn máa gbé àdọ́dọ̀ gọ́fúnà ó sọ̀rọ̀ ni. ó wà lọ bọ̀. kọfí lè kọfí lè tì. Ah! Ah, àwọn association of coffee and alpha wọ́n ti ń bẹ̀rẹ̀ ṣọ̀dọ̀ ẹ̀ wá ọmọ ní láti wá pa lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ náà sí ìbí no ibi ikọ̀ ṣẹ́ lóbi ni ibẹ̀ lọ́dọ̀ ẹ̀ ṣáàtì kí ibẹ̀ ni. ṣáàtì ìdíkàlà yẹn lọ́wọ́ sí ẹ̀. ẹgbẹ́ ẹ̀bọ ń sọ fún yín náà mo ní kẹ́ fún mi bí ìdúbà níbi kí ni sọ́kàwé ẹni bẹ̀ yìí. bọ̀bọ̀ fara ẹ balẹ̀ o àti ná owó ẹ tó bá mọ̀ wípé o fẹ́ space kan fún ẹ bóyá kó máa lọ. prophet máa ní pẹ̀lú téèyàn bá ti fojúlẹ̀ fún yẹn máa ń ṣe é máa yàrá àìlẹ́kọ̀ọ́ ibi tẹ́mi sọ̀rọ̀ pé mo ní káwọn boys clean níbí báyìí fún kan mi inú bẹ̀ yẹn ní kékeré ẹ̀ ṣé kò tu ẹni èmi mo ráàyè tí mo bẹ̀rẹ̀ rojọ́ jọ mo padà sí támàkì. ọ̀dẹ̀ ni ẹ atẹ́gùn dẹ̀ máa máa fẹ́ ẹni lọ fún ẹ̀yìn ìran ilé ìṣẹ́jú nǹkan ni. egbò mo sọ wọn kóbìnrin ló fẹ́ sùn bẹ̀ náà àwọn ẹ̀wọ̀n obìnrin ló fẹ́ sùn bẹ̀. ẹ̀lò tòmátà fún àwọn ọ̀gá ìṣọ̀ fún ọ ayé ọmọ tí ara wa kí ni ẹ ṣáà àwọn àlóyè àlóyè ẹ̀dá fún bẹ́ẹ̀ àbọ̀ ẹ màtírì máa ní sùúrù náà ó kí ló wẹ́ẹ̀ fi gígùn mi lẹ́sẹ̀ ni. àtẹjọ́ ẹ̀sùn mi ò fi sun ọlọ́run tó yẹ àwọn abẹ́ ẹ ṣé máa wọ̀ ọ́. bọ̀ màtírì ó wà mẹ́gbàá tó gbowó lọ́wọ́ mi. ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni ah, ah. lóde ìfẹ́ fún sọ̀kàwé oníkóòkè. Ah, àbí ṣe o máa lọ fún ẹ̀fọn alárin. gbàgbàgbà àbí ṣe o máa lọ fún mi. àbí ká fún ó gbá gí bóyá kò lọ́wọ́ tó lọ́wọ́ clean. a máa ṣe bẹ́ẹ̀ owó mi. ọ̀rẹ́ la kó wà bẹ́ẹ̀ yẹn o. Ah, man. Ọkọ̀ kiri omi àjílẹ̀ ẹ máa ẹ máa sájọ sí ìgbà débẹ̀ yẹn ni ó dáa fún ayé ti bàjẹ́ báyìí máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ sínú ayé ẹ bàjẹ́. kí ló ṣẹlẹ̀ gangan kí ló máa mi tẹ́tẹ́ tó máa wọ́jọ́ ní ọ̀sùn mi dé báyìí tí ti jọ òyìn mi máa ti mọ̀ ti ju o. ààrẹ ara ni ẹ mọ̀ máa sọ̀rọ̀ sọ máa sọ̀rọ̀ jẹnu ẹ lọ àlejò àti wákàtí àti àlejò lẹ́yìn dànù nílé ìfẹ́ lákẹ́jọ́ bẹ́ẹ̀ sọ. wàhálà tó bá wọ̀. gba ọyẹ máa kẹ́rù wa ẹ ń ṣí ara ẹ ní ṣọ́ọ̀ṣì. àlàyé èlò kan tó tẹ̀ ọjà wèrè wèrè wà. mẹ́tì. ẹ káàsán o. àṣàbí bò ní jàre. ẹ káàsán. bò ní mo mí ní ilé mi. ṣàjẹwò àwọn ọmọ mi ni mi mú kọfí lónìí. kí ló dé mo dẹ̀ ní special one fún yín o. ló dé kí ni ọgbọ́n ti ń lọ ni àná jọmọ ọ̀gá gbé. ọmọ ọ̀gá. inú àwẹ̀ ni gbogbo àwọn àánú lè yìí jọmọ ọ̀gá gbé o. ó dáa inú mi ò dùn rárá. Ah, ah mo yìí ti mọ̀ nígbà táwọn ọmọ tó yẹ pé wọ́n mọ̀ wọlé lóru tí wọ́n bá wọlé gan wọ́n ti gbọjà yó wọ́n ti yó mo ti mọ̀ kò ní sẹ́yìn wọn mo ti mọ̀. ṣùgbọ́n o hmm, báwo wà lè ṣe ṣe gangan gangan. bó la yẹ ṣe bó ṣe mo bá yẹ ṣe bó mo yẹ ṣe ni ta ni o ṣe lẹ́yìn àwọn ọmọ ọ̀gá ta ni ó ṣe lẹ́yìn àwọn ọmọ ọ̀gá o mo kàn ní sọ fún ọ ní sáà mọ lọ ní tiẹ àwọn èèyàn àní wọ sáà mọ lọ ah lọ mo kàn ní sọ fún ọ pé mo kọ fí lónìí. ibikíbi tẹ́ bá gbé pamọ́ sí ẹ bá mi wá jáde àìjẹ́bẹ̀ inú ilé yóò ní tòrò. èmi ò mọ I can sound anyhow I feel like cause èmi ni nǹkan èmi ni mo mọ bó ṣe rí lára mi ẹni tí nǹkan bá ṣe ló máa mọ bó ṣe rí lára òun. ẹ̀gbọ́n ẹ̀dá níbo ni Táyọ̀ wà. ẹ wo kò sí ìtòkan ẹ̀mí tèmi ni pé mo díjú mi báyìí mo là báyìí mi ṣe ọgbọ́dọ̀ dẹgbẹ̀mí tèmi nìyẹn àjẹbẹnu hmm. lè kò sẹ́ni tó máa nísìnyí ni wa o eré mo tiẹ̀ kọ́kọ́ ń pè tẹ́lẹ̀ alábàárún dẹ̀ndẹ̀ wù lórí kíni kíni mo ṣe ẹyọ kan ṣoṣo tí mo jàjàbí. mo yọ níbo ni táyọ̀ lóhùn lọ níbo lẹ́gbẹ́ wa. dadi inú bá ìnáwó pé ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ madam ọlọ́run máa kúkú fún wa rí nǹkan tó jẹ́ kí a wá síbí báyìí stay part of the investigation um, a wá láti wá invite Tayo àti Moyo sí custody wa for questioning. Ah. Tayo Moyo eh, why how come what for a kàn fẹ́ kán wá sí àgọ́ wa ká fi ọ̀rọ̀ wádìí ọ̀rọ̀ lẹ́nu wọn náà. which is very normal. Uh -uh. I mean in every investigation èèyàn ṣáà máa ní nǹkan tó suspect wọ́n dẹ̀ question ẹ̀ tí ò bá dẹ̀ jẹ́ pé kí ni wọ́n dẹ̀ ní kó máa lọ ṣẹ̀bẹ́ èèyàn ló wà ń bẹ̀ èèyàn lẹ́nu ló dẹ̀ fẹ́ lọ bá. babe. Eh? wọ́n tà ní. kí ni kí ni wọ́n ní kí a wá fún question ní lóníkí lélẹ̀. Oh, Mr. Tayo. Mister, I'm Miss Moyo, please, can we? Ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ ni, ẹ má fún òyìnbó Ẹ ṣe bí iṣẹ́, ẹ lọ́bọ̀. Wọ́n bọ́ndù yín jáde níbí báyìí, ẹ lọ́bọ̀. Àbúrò wọn là ń wá náà. Gbà àbúrò wọn là ń wá kí iṣẹ́ ọmọ tèmi. Nísìnyí wọ́n wá sọ pé ọmọ tiẹ̀ ni wọ́n, ṣé ọmọ tiẹ̀ kọ́ nìtàn wa? Ṣé ọmọ nìtàn wa? ó dàbẹ̀ tí ń ṣe kọ́mẹ́dì báyìí ẹ fẹ́ gbé mi kúrò lé bàbá mi are ẹ wo ọlọ́pàá ṣiṣẹ́ ibi iṣẹ́ kò jù bẹ́ẹ̀ lọ see <laughs> please i will want you to respect yourself ibẹ̀ kan máa rọfándù yẹn. Eh, tọ́wọ́ bá ti dìde rọfándù wọn. officer officer. are you going to watch this happen. Ah, ọmọ tayo mo yọ sọ̀rọ̀ ẹ tẹ̀lé wọn i will join you too okay. àwọn wá bá yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá jẹ́gbé ẹ̀ lè kú bí ẹni bá jẹ́gbé ló máa lù pọ̀. bẹ́ẹ̀. mi ì sọ̀rọ̀ ọmọ tèmi ni mo wá kò jù bẹ́ẹ̀ lọ. Please. Thank you. Ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ jàre. Come on. This is our house. Àṣàbí, Àṣàbí, Àṣàbí, Àṣàbí o. Aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ o. Àpálára ìgúnpá oníkọ̀fí. Àṣàbí oníkọ̀fí. Aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ o. Àtẹ́lẹwọ́ ẹni kì í máa yí tán ní jẹ́ aṣọ ní kọfí. Àṣàbí o Èkó náà pè mí. Aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ o. I have no father in this Àṣàbí. I have no mother in this country. Mi ò ní bàbá mi ò ní yẹ̀yẹ́. Aṣọ tó kù ní ikú ló ń jẹ́ gọ́gọ́ o. Èmi ò wá sẹ́ẹ̀kọ́. Àṣàbí. Àṣàbí ṣàdọ́là gbóná ọ̀rọ̀ tó ń sọ yìí ó dá ọ lójú Ah, ah. mo ló dá mi lójú pé mo mọ̀ ń pa ẹ̀. Ah, ọlọ́jọ́ ọmọ ọ̀gá gbé ọ̀rọ̀ mọ̀ ń pa rẹ̀ tó dán lójú àti pé ọ̀rọ̀ tó sọ yìí tó bá déwájú àwọn ọlọ́pàá sọ tún lè sọ bọ́ọ̀dé sọ fún mi. ìyẹn nìkan ni ìyẹn nìkan ni mo need assurance pé mo máa wà protected tí n bá sọ. inú jẹ́ protected mi ò mọ̀ pa protection o ṣùgbọ́n sọ lè sọ. nǹkan tí mo mọ̀ rèé. ọ̀gá ẹ̀ ló jẹ́ o máa ní láti bẹ̀ẹ́ ẹ̀gbọ́n mi much respect ọmọ àbí mi. àti mi ò fọ́ọ̀mù gan. ojú ọmọ tí mo láìkì ni. sílẹ̀ sílẹ̀. aláyé jẹ́ rí ọ̀rọ̀ kan eh, wájú. ní sùúrù. mo ń bọ̀ mo ń bọ̀. afa alibarika iṣẹ́ kan wà lẹ́nu iṣẹ́ ọba aláyẹ̀ kan àti aláyẹ̀ kan àti yẹsì ó lọ́mọ kan tó bẹ́ẹ̀ kà lọ ọmọ wọn náà ni eh. ẹ̀ ká tó alẹ́ gbowó lọ́wọ́ àwọn fámìlì yẹn wọ́n ṣe é ṣú ọ̀kan fáwọn clean job mi. ní sùúrù ní sùúrù ní sùúrù kan tí mo tí kò yé mi ni pé wọ́n mú ṣé àwọn babaláyé yẹn wá bí. ọmọ wa wọ́n fẹ́ ká gbé ọmọ wọn. ká gbé ọmọ wọn. ó dẹ̀ máa yọ wọn òjijì. Ah! ebi ńlá tó sọ ní tètè wáyé. káwọn fámìlì ẹ máa sunkún kọ́ lọ́wọ́ hmm. fan. kọ́ lọ́wọ́ jáde. ṣé kò ju ẹ lọ. àwọn àyè kò ju bẹ́ẹ̀ lọ nà kí n jọ kò sí òun sí wà lábẹ́ ara. Hmm, yóò jí ẹ náà. ó ti a ní kò sí àlẹ́ mi kan ti tọ́ pé pé mo ti mú ẹni tí mo ti wọ́n mo ti wọ́ta ibẹ̀ clean bàjẹ́ owó sahara ni a máa jẹ. a máa jẹ àbí. ọlọ́run kàlọ́ múṣẹ́ rẹ̀. àlùbáríkà máa yàtọ̀ padà sí ìjà lọ lọ́mọ jésù ti dé sẹ́ ọlá ti dé ọjà mọ̀ àlùbáríkà máa sì jẹ́. wàá ṣeré wàá ṣeré. ẹyin kò sí wàhálà ṣùgbọ́n tó ti lọ ọmọ ń parí sórí ìhè ọ̀gá yìí máa ń fọ̀rọ̀ ẹ̀wọ̀n ṣe é sọ́ọ́rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀gá ara àwọn ọmọ ẹlẹ́wọ̀n nítorí rẹ̀ mm-hmm. ẹ̀sùn wíwà tó lọ́mọ ń parí sáà dúró kí n lọ pọ̀ gá wa sọ ti gbọ́ ń bọ̀. náà fọkùn sí mi lẹ́nu kí tó sọ fún ẹ. má jáde o má jáde o. lága tíntín ṣùgbọ́n pé olórúkọ ń ta gbogbo ayé ló dẹ̀ mọ iṣẹ́ tó ń ṣe pé iṣẹ́ jàgídíjàgan ni tí ìwọ fúnra ẹ̀ gangan mọ̀ fine ṣorí ẹ̀sùn tí wọ́n kà sí ẹ lẹ́sẹ̀ yìí ó ti kúrò ní jàgídíjàgan kidnapping ni ají ọmọ gbé sí tó bá fẹ́ bọ́m̀bẹ̀ tètè yá jẹ́wọ́ fún mi kí n bò ẹ́ láṣìírí ibo lẹ gbọ́mọ náà sí àti wípé àwọn òwò lẹ́jọ́ ṣe. ọlọ́pàá ẹ má tàn mí torí mi náà ní tàn ara mi gbogbo ẹ̀sùn tẹ́ kà sí mi lórí yìí èmi mọ̀ pé ah, bí n fẹ́ bí n kọ mo máa good. and um, mo ma mo ma jẹ́wọ́ fún mi hmm. gbogbo bí ọ̀rọ̀ ṣe lọ pátápátá ọ̀rọ̀ ọmọ yẹn kì í ṣe èmi nìkan ni wà nídìí. ilé tí mo fẹ́ ṣe awọ ọ̀dájú ni o tọkọ èèyàn bá ti wò pé òun fẹ́ dájú ẹ̀ kéèyàn náà dájú ẹ̀ kò léwu torí kí ló dé tó máa máa fi ọmọ tèmi kí àwọn ọmọ títì ó fi ọmọ tèmi tó kéré sílẹ̀ ó ló fẹ́ mú àwọn ọmọ tiẹ̀ tó ti dàgbà tó ti di adult lọ sílùú òyìnbó lọ lọ tọ́jú wọn fún bí oṣù kan kí ni fún kí ni ba lè ṣẹlẹ̀ wàá fi kékeré lẹ̀ sí nàìjíríà a ló ń ṣerú ẹ̀. ìyẹn bad ó bad ó bad ó bad wo n tí mo rò rí ẹ máa gbé michelle ọmọ mi ẹ máa gbé pamọ́ fúngbà díẹ̀ bẹ́ẹ̀ ni ìsìn tó máa ṣe èmi náà máa máa wọ nǹkan mímu bóyá bí ọ̀sẹ̀ kan mo kàn fẹ́ dá wèrè lẹ́lẹ̀ mo fẹ́ pò wọ́n ní fúnpọ̀ mo fẹ́ da orí wọn mo fẹ́ fi tìmọ́ tì. like mi ò tí understand ẹ̀ dáa ọmọ tí yín tẹ̀yìn bí mi iṣẹ́ ọ̀gọ̀ngàn bí mi iṣẹ́ ọ̀mí ẹ̀ káwá kidnap ká tọ́jú ẹ̀. ṣèbí èmi náà máa rí ibi èmi ni máa fún yín níbi tẹ́ máa gbé lọ. madam ẹ ṣẹlẹ̀ bí pé kò ní lẹ́yìn ṣé kò ní lẹ́yìn. lẹ́yìn ọmọ tí mo bí ṣé mo fẹ́ kí nǹkan ṣọmọ mi mo kàn fífi fòró ẹ̀mí ọkọ mi mo fẹ́ kó rí ẹ̀ tí ò pé yẹn kó pé dáadáa. Hmm. ṣíìpù tó ń lọ ẹ̀mí ìfẹ́ kó ṣe ṣe ni target mi gangan ni. Ah, um, <clears throat> no problem ah, ó kọ́ máa ná ilé owó díẹ̀ ni. it's a problem. Ah! Adùnní why tó fi ṣe nǹkan tó tó báyìí kí ló fi achieve nínú nǹkan tó ṣe yẹn nítorí owó ó wá fẹ́ pa mí lọ́mọ sọ fún mi níbi tó ní kàn gbé lọ yẹn táburú bá ṣẹlẹ̀ sí ń kọ́ ni ẹ́. You want to kill my daughter? Aduni, I will never forgive you for that. Officer, take Kai away. Mrs. Aduni Olaniyo, you are under arrest for the kidnap and abduction of Michelle Olaniyo. Officer. Officer, she's a wicked mother. Mm. àṣàbí ó ṣe gan-an. kò tọ́pẹ́ hmm. if not for you mo bá má rí ọmọ mi hmm. eh? bí mi ṣe ò bá ṣe lọ nìyẹn. èmi kò ṣe tèmi fọlọ́run Ah, dájú. wo sórí nǹkan tó ṣe yẹn ọ̀pọ̀ èèyàn lẹ́rú máa bà á pé tóun I'm not àwọn ọlọ́pàá lè detain òun. Hmm? but o take gbogbo ẹ the responsibility o take your upon yourself kò wá ṣe mí láàánú mo wá padà rí ọmọ mi aṣàbí hi shall compensate you handsomely. daddy. màá sọ ẹ di èèyàn. now tell me tell me whatever you want and I shall do it. ẹ ṣé sá. you're welcome. ẹ ṣé gan sá hmm? sọ̀kan tó fẹ́ tó bá jẹ́ cappuccino náà ló fẹ́ máa ta ah. àbí cappuccino tó fẹ́ dájú ẹ̀kọ́ búrèdè fún yín wig that's cool that's my daughter. ẹ ṣe wà ẹ ṣe wà wọ́n Ah yín. Ah. <laughs> ìyá ẹ̀ ló tún wá jọ. àṣàbí ọkọ mi ah, ah. ọmọ mi Omo dùn ọmọ mi tó rẹwà ọmọ mi tó dùn rí pẹ̀lẹ́ kúrẹ èmi gọfíìsì ẹ̀gbọ́n gan gan kì í ṣe kékeré a dúpẹ́ pé mo rí ẹ láyọ̀ àtàlàfíà. ọ̀rọ̀ oh, mi sì ni. <laughs> èmi mm-hmm. eh, eh, náà mẹ́sẹ̀. àtàbí rí. wọ́n mi mú gbèsè jù. ẹ ẹ ẹ ń gbọ́dọ̀ jẹ́ gómìnà gánà jẹ nìyí ẹ ṣe. èwe ni àṣàbí mi àṣàbí wa lọ́mọ wí aládàáni kẹ̀kẹ́ àbòyí bọ́mẹ̀ tí wá ń dàgbà sí ní jọ mí. ẹ mú olóògbà jọ ẹ. àbòyí ó kò jẹ ẹnu rẹ kan tí náà mi ń pọpọ la. ismaila kò jọ ẹ. àjọ mi ẹ jọ mi ẹ lọ́dọ̀ kí ẹ jẹ. tó parí ẹni rẹ ti fẹ́ jẹ ní ibi tán lẹ́yìn òun náà ti ní tọrọ lẹ́ẹ̀kẹ́ bí tèmi ni ẹ̀yà ọlọ́run olùkọ́ o tọ́ọ̀ ta sí ẹ̀mí lù láyà o ọlọ́run ní tọ́mọ mi o akẹ́wọ̀n ọ̀tọ̀ ní ìsinmi ọ̀tọ̀ ní dábàá máa wí irun nǹkan ti fẹ́ jọrun rẹ sọ pé irun nǹkan ìyá sàbí mo fẹ́ ní irun kékeré o ah èyí ti ìfẹ́ ń gbà náà tẹ́pẹ́ irun mẹ́wàá yọ kọ́lọ̀ méjì. dáadé ṣé mo pé mo ti lọ́kọ. lọ́kọ ta ni. akọ̀jì. Mm-hmm. àkàjẹ́ wo orí mi pọ̀ ọlọ́run ní jẹ́ ẹlẹ́dà mi ní jẹ́ àkàjẹ́ olóbùkún ni àbáyé àkàjẹ́ ọ̀fẹ́ dàbí ọ wà ní. Mm-hmm. àkàjẹ́ sọ́mọ tèmi bóòlù ti ń sọ̀rọ̀ ó wọ́n ta kó o sì dànù olùsàkàjì wèrè wórí wàhálà ajálè mi ni sàkàjì bẹ́ẹ̀ mo sọ fún ọ. ṣéjà ti dé náà rè. o sọ̀rọ̀ ọmọ mi ní ìsinmi àbúrò gbogbo nǹkan rẹ̀ báyìí fún olùkọ́ ọkùnrin. Ah, ah. ó wà ní hmm. ó ti tán. aṣàbí iṣẹ́ àti ṣètò fẹ́ ṣe tán mi báyìí jẹ́ ká lọ sí ìta lọ jọmọ fẹ́ fara mọ́ mi o má mú káàkiri. àyọ fẹ́ débi kan ni o. mo ní kàlẹ́ àjọ lọ ni. Oh, ah, àkì tí. ẹ̀rọ ìlú ọ̀bọ̀ mi lọ káàkiri. ó ti àlè. ọ̀yọ́ ni èmi ní kìnìún tó ń fa ọdún kìnìún yẹnu ya. kìnìún àgbáyé ọ̀dẹ ẹwà bẹ́ẹ̀ ṣe wà o. ẹ ti gbàlejò. ìbòjú fún gbogbo ọmọ kékeré ìbòjú fún gbogbo àgbàlagbà ìbòjú fún gbogbo aláìgbọràn ọmọ.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 ọ́fíìsà wà jẹ́wọ́ mi mọ̀ bójú. anybody tẹ bá rí tó fẹ́ ṣe mọ̀nàmọ̀nà nú àwọn criminal nìyẹn shoot at sight ni. it is time for war and war they shall see. wo see as e dey see me so na inside war i grow i just like war.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

Are you ready? Oh, come on! Oh, Here you go. I only give my second chance to the person that spent my last chance. Níbi tí ọ̀rọ̀ dé tó bá jẹ́ pé bó ṣe sọ ọ̀rọ̀ yìí ló ṣe. àkókò tí ah. mo kàn sọ fún ọ̀rẹ́ mi nìyẹn ló bá tán ló bá gbà mí náà ẹni tí òun kọkọ tí òun ọ̀nà ló bá lọ síbẹ̀ tó wá síbẹ̀ tó tọ́ wọn. mo mọ̀ pé final year ni mo wà rí and tí mo bá sub school fees mi sí to start with one jẹ́ kí n ṣe exam carry over ni mò ń wò lọ́ọ̀kan yìí bí o dẹ̀ ti lè concentrate láti ṣe project ọlọ́wọ́ tí mo wà yìí supervisor kan wà tí. ọ̀pọ̀ náà ẹ̀yin láṣẹ yìí ẹ̀yin lè lè gbé wá èmi gbà tó wá nípa àti lọ church tá lóríyà àti tèmi yàtọ̀ sí ti gbogbo àwọn yòókù àbí kí n máa lọ sí redeem CAC gbogbo àwọn program tó máa ń ṣe yẹn kí n máa lọ ṣe àpéyà kí kúkú máa gbálẹ̀ in church àbí ẹ̀rọ bẹ́ẹ̀. nítorí pé o ní oyún ni bàbá ẹ ṣe lé ẹ síta. màámi ẹ á níbi tó rọ ọlọ́run gbà lára bàbá ẹ kí ló bá wọn lọ ìwà rẹ. ó ṣàníwọ̀n àwọn náà kó ti torí fún omi kọ̀ lórí ọdẹ wa lórí. Amém. nígbà tí dókítà wa ṣe tẹ́ẹ̀sì wọ́n ní oògùn yẹn ti dá méjì. Ah! And the only thing the British government could tell me is that to bá dé Nigeria, ask your parents, they will explain. That you need to talk now. Kí ló ṣẹlẹ̀? Ṣé mi I kí wá nítorí BSc nítorí degree? So ṣe fẹ́ sẹ́lẹ̀ kejì. O sátìn sá. Kò sátìn. Tèmi ọ̀bá yóò, o kò lè sátìn o. Ọláìtàn, Ọláìtàn, what's wrong with you? I've been trying to call you. What's up?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 wọ́n dẹ̀ fún mi ní seven days láti take life mi. o lè kí n. mo kì í ṣe èèyàn you don't deserve to live. ikú lè rẹ̀ ṣe. Our lives are in danger. Um, anyway, tẹ́ bá ti rí four reverend sisters, don't watch four reverend sisters, please. By all means, detain them and make sure you pass the signal, please. Aláṣẹ sílẹ̀, ọmọ pàǹdọ̀rọ̀ ó àṣàbí ẹ bá mi o ẹ bá ashabi kí àṣàbí oníkọfí. Eki eki ẹ kí ẹ kí àṣàbí oníwà tútù o. ẹ bá ashabi kí àṣàbí oníkọfí. ọmọ rere làṣàbí ọmọ rere làṣàbí o. ẹ bá ashabi ọmọlúàbí làṣàbí o àṣàbí ṣàdọ́là. ẹ bá mi kí àṣàbí oníkọ̀ọ́fì. àṣàbí o àṣàbí owó àṣàbí o àṣàbí àtàtà. ẹ bá mi kí àṣàbí oníkọ̀ọ́fì. Ah. àṣàbí oníkọ̀ọ́fì. àṣàbí onírúurẹ oníwàárẹ̀ làṣàbí. ẹ bá mi kí àṣàbí.